الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọgbọ́n fún Allah subhanahu wa ta'ala tó sọ́wọ́n musulmi àtọ́rọ̀ àlékún ìkẹrẹ àti ìgẹrẹ fún nabi sallallahu alaihi wasallam ẹn tọ́rọ̀ àti bàmà jẹ́kẹ̀ fún gbogbo wa Allah subhanahu wa ta'ala ìrántọ́ ọ̀rán nàbì tó pè ní ìkẹyìn mẹ́jọ jẹ́ ìyàfẹ́mi àtẹ̀yìn wọ́lájọ kan ò sọ̀rẹ́ wọ́n bá ní sàlékún kí ànábì náà bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí èèyàn ò lè sọ pé òun lówó láti gbára àwọn lẹ̀ níbi ìyá Allah subhanahu wa ta'ala abó nípò kan abó ní nǹkan kankan tó dáhùn lójú wípé pọ́ùn bá ti fi hàn Allah subhanahu wa ta'ala kò tó bẹ́ẹ̀ kọ́ má gbà lọ́wọ́ àtúkọ̀sọ ẹ̀bẹ̀ àwọn àtẹ̀yìn kọjọ́ jáde kọjá àwọn àna tí ó kẹ̀ǹjọ́ náà lọ́wọ́ kò wá ní kẹ́ ẹnì kankan àfẹn tí ọba ṣẹbọ pàdé rẹ̀ dákun má jẹ́ aṣẹbọ pàdé rẹ̀ o wọ́n lájà kó so rẹ̀ o bákan náà ẹni tọ́kàn yóò tún balẹ̀ ǹjọ́ náà lẹ́ni tí ọba bí wà mọ̀nàfíkì pàdé rẹ̀ dákun sún èmi àtẹ̀ ń bi yóò yàtọ̀ sí nǹkan táwa náà máa ṣe tàbí ń tá a máa ṣe yóò máa ṣe nǹkan tá a máa sọ mọ́sà àmúwadú mọ́lájà kún oṣù rẹ̀ á jẹ́ àmú má a rẹ̀ o. ní ìjẹjọ́ a sọ̀rọ̀ nípa mọ̀kọ́dímà lórí ìpadà sí ìdí tafsiri ṣùgbọ́n rahman lè insha Allah a gbé láti bí aya tá a tí Allah subhanahu wa ta'ala bá ní sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitani rajim wattaba'u ma tatilu shayatinu ala mulki Sulaiman àwọn yahud ó ní Allah subhanahu wa ta'ala bá ní sọ̀rọ̀ wọn bọ̀ tẹ́lẹ̀ ọwọ́ nígbà tí ànábì wá bá wọn àwọn ànábì wọn àtúfọ́ntíà dípò tẹ́lẹ̀ títí títí títí títí tánàbí náà fi wáde wá bá wọn wọ́n mú tí àwọn wọ́n lẹ̀ sọnù alùsọ̀sán tààrà sí ẹ̀nà ìgbà tí ń ka àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala sọ fún wọn tí ń ka fún wọn dípò tí wọ́n yìí máa tẹ̀lé ń tẹ́ nàbì sallallahu alaihi mọ́wá ntí ń tẹ̀lé tí wọ́n fi ń sẹ́sìn tí wọ́n fi ń sayé wọn ó ní tí àwọn èṣù tí wọ́n ń sọ nípa nabi Suleiman àkọ́kọ́ ayé yìí nínú èdè larabawa tí wọ́n bá ní tìláwà tó jẹ́ masdari fún tàlá ojú tí máa ń gbà wá pọ̀ nínú ìtumọ̀ tìláwà a máa túmọ̀ kìrọ́à kéèyàn ọ̀kankan kí lè rí wa nínú alukur'an allah subhanahu wa ta'ala sọ wípé a'udhu billahi minash shaitani rajim qul fa'tu bit-tawrah fatluha in kuntum sadiqin tàwọn tó wọlé ilé ìlọmọ ẹwà kàfà ẹ rí pé ntí ń bẹ ọ̀dọ̀ wọn náà ní bẹńbẹ tẹ bá dúró lòtí èsì pálábùsì ni tìláwà ni alọsàn ló ń bi ó sì túmọ̀ kìrọ́à bákan náà tìláwà wọnú alukur'an tó ń túmọ̀ inzal ń tẹ̀yàn sọ̀kalẹ̀ kọ́tàláwọn àríkì anzalna àríkì Allah subhanahu wa ta'ala suratu Qasas lọ́wọ́ bẹ̀rẹ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tọ́sìn mím ay nunzilu alayka. من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون بكنا تلاوة نما القرآن أو بمعنى اتباع كن كقوت لكجي الله سبحانه وتعالى سويبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها أجبعي ìmọ́lẹ̀ ti ń bẹ́lá rọrùn kó ńgbà títí ta ayé ìbádé asan búra pẹ̀lú ọ̀rẹ́ ó ń búra pẹ̀lú ìmọ́lẹ̀ ti ń bẹ́lá rẹ̀ kò ní pé kò ní jẹ́ ti ń jẹ́ ìmọ̀ bákan náà tó ń bá yọ tó ń búra yìí wal qamari idha talaha àìdà

àjẹnu gbọ́wà nípa nàbí Sulaiman àlá àwọn afáwà pé méjì ń bẹ àwọn apákan sọ wípé àlá múlìkì Sulaiman wípé ìtumọ̀ rẹ̀ ń bẹ ni wípé àlá nubuwatihi wà múlìkì nǹkan tí alọ́sọ̀rọ̀ àǹfọ̀n tó jẹ́ ìjí ànábì wọ́n fẹ́ tánìṣì rẹ̀ lọ́nà wo à ń bọ̀ wàtẹ́bàwò màtíru shayatin ala mulki Sulaiman dípò tí wọ́n yẹ tẹ̀lé tá a fà sàásálá nǹkan tí wọ́n ń tẹ̀lé ni ẹ̀gbàwá abú táwọn àjẹnù gbàwà apákan àfà ní fi mulki Sulaiman níbi ọlá tá fún ànábì Sulaiman kí wà وما كفر سليمان ولكن الشياطين كفروا àǹfààní ka dúró tíntín bẹ́ẹ̀ Allah sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àyà onídìbò ń táwọn yahudu yìí wọ́n yẹ tẹ̀lé ní ti àfọ́ ànábì wọn tó sì jẹ́ wípé ńgbà tí ànábìsàm náà dé ẹni tí ń bẹ̀rẹ̀ dọ̀rẹ́ tiẹ̀ tí kò gbóhùn tí ń jamaa qawlan wahida alikutubu samawiya gbogbo tí a ti sọ àǹsọ́kàlá ti sánmà a gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ a gbàgbọ́ jumlatan gbogbo ẹ̀ pátá ọwátàdọ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n bá a ṣe wá wáyé ẹni ẹ̀ ń ta ní ìsìnú rẹ̀ tá a bá lè ka nǹkan kan bẹ́ẹ̀ ìntà kàyẹn a gbọ́dọ̀ sọ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ títí táyìrí wípé kùránì stamp rẹ̀ nítorí pé mohamed lásán pé quran ó ti kó gbogbo tí àyòkù nú quran ni ẹ máa kà bẹ́ẹ̀ nìkan bá tún wá padà sọ ọ̀gá pé fàṣíkì ní kẹ̀kẹ́ parun ẹ rí i pé tí ọ̀bà jẹ́ pé irọ́ ni ìtumọ̀ rẹ̀ quran yóò ti sọ. ntí a nìkan bá lè mú wa lónìí fún wa báyìí lẹ́yìn alukur'an tó bá lè pé tí àwọn ọlọ́run lélẹ́yìn o a gbàgbọ́ ṣùgbọ́n agbàgbọ́ lódìdí pé tawrat alọ́sàn lọ́sọ̀kalẹ̀ injil olóṣọ̀kalẹ̀ zabur olóṣọ̀kalẹ̀ bá a ṣe gbàgbọ́ pẹ̀lú ọkọ̀ agbàgbé ọ̀rọ̀ náà bá subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú nǹkan kan wá fún abẹ́ lónìí káwá ní tó fún wa yìí o ìlànà ìfi ṣẹ̀ṣẹ̀ láà no yóò yà jẹ́ tí ń tẹ̀lé alukur'an tàbí ká padà bá nǹkan yẹn nírọ́ jẹ́mọ́ àṣà àgbà bíbélì àgbàbọ́ bárakàlá àgbàbọ́ àgbà bíbélì gbọ́ pé ọ̀rọ̀ náà ni àbá àgbàgbọ́ bẹ́ẹ̀ ṣé bíbélì lè wá ni lá ètò ló ń sọ̀kalẹ̀ yẹn ó lásẹ̀ kí ni o ó lábàgbọ́ kìí ṣe ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀lẹ́ni nítorí kíni nínú àlùkọ́ àlọ́ ti sọ fún wa wípé harafu wọn kọ́ ọ̀bọ̀ àwọn tí sì ń gbé kí náà máa pa àkọ́ ọ̀bọ̀ ẹ wá máa wò ká tí àwọn tí a fẹ́ máa dẹ̀sìrù máa wà náà lọ́wọ́ tí wọ́n ń ṣe fún wa ẹ̀ẹ́rì ẹ̀ ní sì o kí ni náà ni bi ayati llahi thamanan ayé mi ọlọ́run ọba ayé àkùránì àwọn tí mo sọ kalẹ̀ nú àwọn tí tọ́ba ti wá bí àwọn olówó bá wọn pé wọ́n wípé nǹkan báyìí nǹkan báyìí bó lórí ah, wọn bá yìí nítorí kí wọ́n lè rí owó pẹ̀lú àwọn olówó wọn wà yí ọ̀rọ̀ náà lọ síbi ìfẹ́ náà àwọn olówó àwọn olówó bá fún alówó tí fájúwà kan ẹ ń bá sẹ̀ báyìí o irú nǹkan báyìí ni o hmm, èèyàn lè fọwọ́ tán rẹ̀ ná fúnra ẹ̀ gbèsè máa tí èèyàn bá dárúkọ owó òun fẹ́ lòmíì kò lè san so ní ló máa sọrú ìdájọ́ tọjú àkọ́kọ́

rárá mísírọ̀ náà ni mísírọ̀ wa náà ni Egypt náà ni a ti bí ẹjọ́ rà bí mufti ìlú kí wá nídìí tó fi jẹ́ haramu fún olùsí ó nítorí wípé gbogbo anáà lamọ̀ wípé musiba ń bẹ ní ọ̀rọ̀ sìgá yìí bí ìgbà tí ń parẹ́ ti ọ̀ jẹ́ torí pé tí wàhálà yẹn bá dé kò sí owó sí ìtọ́jú rẹ̀ ẹ̀dà kàn sí màkọ́ sí gbẹ́sìn nìyẹn ṣe má se ṣe ń tí Allah subhanahu fi sọnù asọsọ pé wala taqrabu zina ẹ má sùn mọ́ zina ntí wa ni a má sùn mọ́ sáàṣe náà kí ni tó lè dùnú lẹ́yìn kó n bí nǹkan má sùn mọ́ wàláyé ló lè dùn kí yẹn sọ pé má ṣe. wala taqrabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila kẹ́ni kan ní àṣìbọ́lọ̀ ní amásùnmọ́ sí ní kọ̀sá pé àmọ́ sí ẹ̀kọ́ wá púfù ẹ̀ fún wa tí ó fi yé wa tó fi wá súnmọ́bì tó sọ pé tó tó ṣèṣì náà tó súnmọ́bì. dípò tí wọ́n yẹ máa sọ pé ń tọ́lọ̀ ọba sọ rèé wọ́n máa wá lọ rèé gbé fatiwa wá lórí irú ẹ̀ wá ti wá dé lọ́dọ̀ tí a náà wala tashtaru bi ayati thamanan qalila tá a bá wu àwùjọ dáadáa lénìí àwọn àpẹẹrẹ kan bẹ tá a fẹ́ mú wa tí ó mú nǹkan clear ẹ rí wípé láwùjọ wa báyìí lẹ́nìí wọ́n ti sọ àwọn àfáà di bí àwọn eléré bí ó ń fújì ìpè eléwo ní sọ̀ǹtọ́ bá klọ́ọ̀bù wa yìí mu àwùjọ tá a dálẹ̀ eléwo ní sọ̀ǹtọ́ bá mu kí sí pé ó ń kálukú rẹ́ ni pé mo fẹ́ gbọ́ ọ̀nà tí n bá tiẹ̀ tí ì lè tẹ̀lé kí n máa fẹ́ kó tẹ̀lé tí n bá ti gbọ́ lódodo kò yẹ sẹ́pẹ́ níbi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ afáwòlàbà pé náà o ẹlẹ́ẹ̀kẹ́ ìbú nìyẹn yọ máa bú a ogun tá à ń ṣe yìí so kò àfọwọ́n ẹnu àfáàgùn tẹ́gbọ́n ah, àwọn eléyìí àdìsí ni wọ́n máa kó wá nìsín yóò sí ni àwọn eléyìí dára sí àlọ́rọ̀ ni ó alùsùnà làwọn eléyìí ó ẹtì ró nǹkan sí ẹni tó kò torí ọba lẹ̀ tí kìnnìkan ṣe ó bá ṣe ń ṣe nǹkan kan ẹ mà pé ó sì gan náà ń gbà mí gan bọ́ àṣírí gan máa bí ẹnu kankan sí pé wọ́n yẹn lọ́jọ́ rọ̀ lọ́hùn bẹ̀rẹ̀ ọgbà kíríkà ẹgbẹ́ sùmánú ọmọ ọmọ yíṣá ẹgbẹ́ kíríkà ọmọ sondoko ìntòkọ àdúgbò nù. irú tí àwọn Yahudu dánwò ìlàwà náà wà ara wọlé wọ́n sì láàgbọ́dọ̀ tẹ̀lé wọn tí ẹ bá wá ní kí ni ń jẹ́ ìsìláàmù ní ìsìn àwọn Yahudu wà bọ́ ìsìláàmù wọ̀nyí wọ́n bọ́ bẹ́ẹ̀ ẹ máa wo tí ẹ ṣe o samri kákà mú kámú ìkáyà ìka fi sọwọ́ wallahi yọ àrùn alájọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ni tí yẹ̀wùdí ṣe wọ́n bá bọ́nú ẹ̀sìn wa asáàmà gbogbo tí wọ́n dẹ́wò náà bóun ẹ̀sìn lánàá bí wọn tí wọ́n fẹ́ pa bóun ní ẹ̀sìn padà darí àwọn sàhábà bóun ní ẹ̀sìn padà ń sọ àwọn àkídà abúsínú ẹ̀sìn tí ó sì nú ẹ̀ gbogbo abú tí wọ́n ṣe fún ìsìlámù yìí ẹ wá fi wé igi tàbí irin wọ́n wá tìbò ẹ̀sìn lójú ọ̀tún lójú bá yọbọ ọ̀tá ń gbọ́ ojú ẹ̀sìn yọbọ ọ̀tá wọ́n bá sá lọ ní gbogbo àwọn tá a fẹ́ ṣe ẹ̀sìn àmì bá ń kárí pé ah wọ́n láti débẹ̀ sí ooo e, ẹ wo ojú rẹ̀ kẹ́ ti yọbọ ọ̀tá o àkùrẹ́ kò lè tó bá òun tí ọba tí ìpọ̀sẹ̀ kan ní solution ẹ̀jẹ̀ á wá dókítà lọ èyí ò dókítà tí wọ́n wà lọ́sẹ̀ òun ni ọ wà jẹ́ àfẹ́ ẹ̀sìn tí ọba níyanjú àlàmọ́rí kí wọ́n tó rí dókítà wọn ò rí bọ̀rọ̀ òun náà ti bàjẹ́ àmú lọ nígbà wọn ò rí tiẹ̀ rò ń pẹ́ tí wọ́n rí dókítà wọn ni ah, dókítà báyìí báyìí ni mo ti ń sẹ̀sẹ̀ ni ah ọ̀dà kò burú ọwọ́ yẹn nínú táwọn akọ kò sé ojú kò sé fi ọwọ́ lásán kan àwọn ní di glove wọ́n wá fi ọ̀sẹ̀ kan wá glove wọn ò rí ojú ẹ̀sìn ti á kalẹ̀ lọ́wọ́ á bẹ́ẹ̀ bá ń dókítà yìí kú àwọn tí wọ́n mọ̀ wípé bí ẹ̀sìn bí ẹ̀sìn kan wọ́n kú ẹ̀mí ìwà adé lẹ́yìn wọn ọ̀rọ̀ mi kò rí lẹ́yìn wọn nígbà tí wọ́n rẹ̀ sí wọ́n rójú ẹ̀kọ́ tó wà tó nọ́mà ìkejì ọbọ̀dé ńgbà wá pẹ́ pẹ̀lú Allah Ta'ala lára àwọn in tó sẹ́kù lọ́dọ̀ àwọn tí wọ́n bá ẹ̀sìn pé gbójú ẹ̀sìn rí kan lákọọ́lẹ̀ náà kan bá dé náà bá rí ní wọn bá ń kàn tiẹ̀ ní wọn bá bọ́ta ní wọn bá sọ fáwọn yẹn pé ah, ẹ̀sìn tá a lẹ́sìn ìgbójú ẹ̀sìn rí kọ́ yìí báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ sí lẹ́yìn orí yẹ ti dàrú wọn èbí ìyá rẹ̀ tá a ti mọ̀ pé ojú ẹ̀sìn yọbọ́ wọ́n èdè bàbá rẹ̀ ìjọ dáwà láàrin ní ìṣẹ́nu jẹ́mọ́ ẹ̀ṣẹ́ ojú ọgbọ́n ní ẹgbẹ́ sí náà agbẹ́gbẹ́ kọ́kọ́ wọ́n tàwà níjọ́ lànẹ́bí kún àṣọ hábàjọ tí ẹ tẹ́sọ̀ ọlẹ̀ tẹ́sì alẹ́ àhálò èlé ìlìhìlì níjọ́ ní ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ kò sí níjọ́ ní àdúsà àsálàm àti àṣọ hábà kójọ pé wàhálà dé o ṣé wọn ò rí wàhálà ni in tó lè parí kí ni pé àáka òdìdí Qur'an ọ̀yà ìhà aláwọ̀ ìyàlọ́ kọ̀ọ̀kan jama ẹ ẹ à ń sọ àwọn ìkẹ́kẹ́ tí pé ní ìsìn ìní tí yẹ̀wò náà lẹ̀ iná láyé o jama ẹ wo tẹ́ bí ọ̀dọ̀ alùsùnà wal jama àná ẹ wo bó ṣe kúrò lára wa kásùkà anábìsà ń bọ̀ wọ́láyé tí wọ́n bá bímọ wọ́n wá máa ń bọ̀ máa wá bà ní kí lọ lé oṣù náà mọ́ wọ́n gbé ọmọ wọ́n wà gbé bá ẹ wá rí ìta dùn ní bábá bábá rẹ bí ẹ ṣe kó bóde nìyẹn àwọn gbàdé pọ́nàmù táàtù wá ní àwọn kan wá rí pé à ojú ẹ̀sìn ọmọ yọbọ̀ àwọn gbọ́ ọ̀ wọ́n wá gọ́ bíi pé n táwọn èèyàn gbójúmọ̀ láyé tiẹ̀ yìí iná ẹ̀ ni ó wà lọ́pọlọ wọn ẹ̀ ajé a máa fi gbà wọn ẹ bá ti rá àfáà kan sọ pé òun ó tó ojú ẹ̀sìn sí pírọ́ ní pa fún yín o bọ́lọ̀ ń sì dẹ́sìn ìbẹ̀ nù ẹ dákun ó ti tó gbó sísìn iná táwa ti jọ rí bá náà ah, bí wọ́n sì gbé mi náà nù dádì mi sọ pé mọ́nà sí bójú ẹ̀sìn nù wọ́n gbé sọ pé dádì tàwọn náà sọ pé mọ́nà bójú ẹ̀sìn nù. ọ̀ràn wa dé ọ̀rọ̀ kí ni o ọ̀ràn dé jamaa àwọn nǹkan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan bá a bá ṣe wá mú tá à ń ṣàlàyé rẹ̀ òdì ni wọ́n bọ́ sí lára àwọn èèyàn torí ète àwọn yehud tí wọ́n ti yé sẹ́sìn lọ́nà òdì nígbà tí a bẹ sàṣánà tọ́wádé ní wọ́n sọ pé ọ̀rọ̀ lọ́ni o gẹ̀ngẹ̀rẹ́ o kọ́dà àwọn ànábì ọlọ́run bí ẹsẹ̀ rí o ọlọ́run máa ń tó wọn kọ̀ọ̀kan fáwọn sàlám lọ́ba dórí ànábì Sulaiman àwọn Yahudu bá ní ha hada Muhammadun kadhab awo bilayi misitɔrɔ wọn ló kúrò burúkú ni ànábì yìí o ọlọ́ọ̀dá ọkọ̀ Sulaiman pé prọfẹ́tì ni. gbiná tẹ́ ẹ pẹ́ ń tó ẹláyé rẹ̀ àsírí ẹ̀mẹ́ lọ́dọ̀ táwọn kí wà lásìrí tí mẹ́lọ́dọ̀ yìí torí pé wọ́n máa parọ́ mọ́ nàbí Sulaiman kèésì ìṣó nìkan náà ní parọ́ mọ́ anabi lọ́dọ̀ wọn kí ni wọ́n pè ó ń zina a'udhu billahi minash shaitanir rajim ní ọ̀dọ̀ wọn dì King ni ń pẹ́ta ní o sẹ́pù prọfẹ́tì a sì wà rí kan tí ń de táì kí ń zina ń rárá dáa ó sì ń pèrè prọfẹ́tì wọ́n sì bàbẹ́ jama ilẹ̀ mọ̀ tún ayé ṣe ṣùgbọ́n bóò láti dúró déédé ọ̀dọ̀ ìmọ̀ ní dáadáa wà àwọn àfáà wa kó àwọn ń tọ́fa ọ̀rọ̀ yìí wá ṣùgbọ́n àmúwa tó tà bá sọ ọ́ tẹ́lómi ń bá lọ rè padà ń bá ní sọ ó lè má lè sọ ìdájọ́ tí ń bẹ́ ń di rẹ̀ láàbàsí bí bó ṣe rí náà pàwọ́tánù àkọ́kọ́ apákanú àwọn àfa wọn ni ayé asọ̀pọ̀ wà tábà wọn mọ̀ àtẹ́tìlú shayatin ala mulki Sulaiman ẹgbàá abú àdàparọ táwọn àjẹnùgbà wà lórí ọ̀rọ̀ ọlátọlọ ń ṣe fún anabi Suleiman alayhi salatu wassalam wà má kàfàrà Suleiman ìdán ẹbọ nǹkan kí nǹkan táwọn àjẹnù tí a sọ fún àyàpẹ lànàbí Suleiman fìlú ayé à ń bọ̀ nbí tàbí ẹsẹ̀ hùn o wà má kàfàrà Suleiman bí anabi Sulaiman kò di kèfèrí àwọn afáwa ni ìjì ọlọ́run dákọ wípé wàtábàrú máa káfàrú bìí Sulaiman ọlọ́run sọ bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀lé nǹkan tí wọ́n fi pé anabi Sulaiman ní kèfèrí ìjẹ́ àyẹ̀wò dùpọ̀ kèfèrí wàtábà má tẹ̀lé ṣayàtọ̀ náà mílíkì Sulaiman ìjẹ́ kúfùrù ṣáájú tẹ́lẹ̀ la ọlọ́run wa ni wà má kàfàrọ̀ suleiman bẹ́ẹ̀ anabi suleiman ò di kẹfìrí àṣetuma rẹ̀ ni wípé kúlù sáhìrì ń káfìrún gbogbo bá ti jó gbìdàn kẹfìrí ni bó má jẹ́ kí ni o pé èèyàn ń gbìdàn o kì í ṣe mùsùlùmí wọn lọ́wọ́ kọ̀mọ́sì sínú ilé rẹ̀ hmm. náà wọn lọ bá ka báwọn ará mẹ́kà gan bá máa wò ní jẹ́ ọwọ́ mẹ́kà torí pé èèwọ̀ ni àkọ́kọ́ àwọn apákan náà àwọn àfa wọ́n gba àwọn ẹ̀gbà wákàwá wípé anabi Sulaiman asọ́tọ̀ nígbàtí Allah subhanahu wa ta'ala dẹ̀wò ọgbà ọlá lọ́wọ́ rẹ̀ táìmù gbàtọ́ gbọ́lá lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tó wá fẹ́ súnmọ́ àwọn ìyàwó rẹ̀ ó ní jàrọ́ ọ̀dà obìnrin kan ìmá yọ òkà rẹ̀ fún òkà yìí mọ̀jíza yìí nífi ń kọ́ máa ní gbogbo nǹkan pẹ̀lú àṣẹ ọlọ ọyọ ìmáyọ bákan náà tọba fẹ́ wẹ̀ yọyọ ṣùgbọ́n wọ́n sọ́sọ́ àfẹ́ gba ọlá yìí àlìjànú kan wá gbá wà ní Sulaiman wọ nínú ẹgbàá wáyé lọ́ba náwó sóbìnrin pé kó bò mú òka obìnrin bá fún lóòka tìyẹn kí òka bọ́wọ́ gbogbo àlìjànú bá ń sáré rọ kiriká rẹ̀ kankan ẹyẹ ọba lọ jókòó láàfin hamsa mi lọ́ba lọ bóbìnrin pé kó bò mú òka ń gbà ṣé wòlé ń ṣẹlẹ̀ yìí tá a mọ̀ ìbẹ̀rù tí mo pé fìtínà ti dé ń bá lọ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́nà wọn tó gbọ́ lẹ́yìn padà lọ́wọ́ rẹ̀ àlìjẹ̀nù tí ó ṣiṣẹ́kíṣẹ́ yìí òun ìwọ̀n sọ gbọ́ àwọn àlìjẹ̀nù kí wọ́n máa kọ ń kọ oríṣiríṣi idán ẹ máa ṣe báyìí nǹkan báyìí rí fún ẹ máa ṣe báyìí gbogbo téye ṣe kúfúrú bẹ́sẹ̀ àtàlà nígbà tí arsan dá ọlá padà fánàbí Sulaiman tán gbogbo kíkà ti bàjẹ́ àwọn ẹ̀tẹ́kọ̀ọ́kọ̀ ọwọ́ àgbà gbogbo kíní lọ́wọ́ wọn ọwọ́ asin sí àbí àgàtì tí ń jókòó wọ́n yára àmì sọ̀rọ̀ papòdà tán àwọn àjẹnubá tó wá wù padà wípé ẹjẹ́ akọyín ní ẹ̀kọ́ kan wọ́n lẹ́kọ̀ọ́ wò àṣírí tí Suleiman fi lu ayé àáfíà yín o àṣírí rẹ̀ báyìí báyìí ní abá tukí ní mbòde ojú kanu ẹgbà wa kanu ó ń súnmọ́ àwọn ẹ̀rọ jẹ́ kí n sọ báwọn ẹgbà mi ti ẹ̀wà pé ṣèyí tọ́nù lọ wá lẹ́yìn pàtàkì sọ̀rọ̀ kú tán ọwọ́ ni à ń tí sọ̀rọ̀ ń fi ń sọ̀lá òun máa ọya ẹ̀ máa wúbẹ̀ wọ̀tàná ha anahum lọ́ba bọ́ sẹ́gbẹ̀ kan wọ́n ni à ń súnmọ́ bí rà á mọ́mọ́ mọ́mọ́ súnmọ́ yín ni tẹ́ ẹ bá ewu nǹkan tẹ́ ẹ bá ibà tí mo sọ ń bẹ̀ ẹ pa mí ni ẹ sì wo ète iná ète iná àwọn àlìjánu àwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n ń lò ó fún gbogbo àwọn tí ò dúró déédéé ti sin náà lọ́kàlọ́ náà ni ìntàsókò wò dúró déédéé ìntànsọ yìí bí ó ṣe jọ́rọ̀ náà fàfàrà tó àwọn èèyàn kan gbà kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti kó ẹ̀rẹ̀ sí ẹ ní nínú ọkàn ẹ̀rẹ̀ náà ni wípé ọlọ́run káyé láwọn kan lọ ẹ̀rẹ̀ pọ̀ ẹni tí ń pẹ́ mùsùlùmí tí wọ́n bá pe alọ́ndrẹ́dì lẹ́nì ẹni tí ò nírú àkídà wọn tó mélòó náà àtòjọ àwọn pé alágbára lọ́lọ́nù náà ṣùgbọ́n gbàtọ́ lọ́nù náà dáyé tẹ́ná ó sáko láwọn kan lọ àyàn ni wọ́n ń sayé so kọ́dọ̀ ó tún sọ́mbì kankan pé ẹbẹ̀rù mi lẹ́ẹ̀kan ẹbátàrù mi lẹ́ẹ̀kan ẹbẹ̀rù ayé ní ìtìláfù bẹ́ẹ̀ mo ṣe èṣù tó ń pinlẹ̀ ti bá ṣe tó ti bá jẹun tó ti bá mu tẹ́lẹ̀ tó ti sọ pé tó ọba ti mọ̀ pé ò ní ìdí àlìkè àmàmà ìní tó jẹ́ pé rẹ̀ wò à ń bọ̀ náà bẹ̀ níbi ayé ìná ní gbogbo àṣírí yẹ bọ́ kìnní kankankan gẹ́gẹ́ bá ṣe ń sọ jọ́sìn ni wọ́n bàbá ra ń paradí borí ni wọ́n bá yọ yóò rà ń bẹ̀ pé ibi tára ti gẹ́ ń gbé ọfẹ́ tó bí éka mẹ́ta kẹ́ẹ̀tó kan lé gan láti gbàtẹ́ bá ti ń bọ̀ látẹnu géètì yọ́sà dùnmù kan èso ẹ̀ sì ti sọ fún wípé àtẹrẹsẹ̀ náà ni ó ṣe nǹkan ìsí o sámọ́wọ̀rí níwà ní baba wọ́n fẹ́ pa ẹmọ́júmọ́ ni o yóò ti fẹsẹ̀ jẹlẹ̀ bí ẹ̀mẹ́ta kọ́dà ní tí a fẹ́ pa yín òun ti rí báyìí báyìí lọ́wọ́ táwa yìí ibi mo dúró sí ibẹ̀ ni nǹkan burúkú yẹn wà ah, kí wàá ní nǹkan náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá àṣìpá làjì tàn lánàá ni o pé ọlọ́ni ká gbára lé o ní wọ́n fẹ́ sọ kùrìsì yìí o kí ni ìfìyàn báyìí ní gánà bíyà olóńgbò méje ni dúdú sí méjèèje ibi mọ́ wà náà ẹ̀sà kó àwọn bọ́ìsì wà kí wọ́n wá gbẹ́ igi torí ìfẹ́ kí wọ́n kó nbí ẹsẹ̀ mi wá tí ń fi bọ́ ẹgbẹ́ kan ọba bọ́ bẹ́ẹ̀ bí ń gbẹ lọ kì í tó ṣẹ́jú mẹ́wàá ní bá fa olóńgbò kan bóde nínú ilẹ̀ olóńgbò ayé dúdú nínú wọn wọn ni ó ní kéètì tán wọn tún gbẹ wọn tún fà kejì wọn wá rí olóńgbò mẹ́fà dúdú dúdú ọwọ́ àtú ọgbọ̀n ṣẹ́jú ní ọba tó ń gbẹ lọ́wọ́ bàrí nǹkan kan mọ́ alájí ni a bàbá ṣé ìwọ̀n àpẹ́ ìparọ́ ẹ̀pẹ́ nǹkan méjì àti rí mẹ́fà ẹni àwọn àgbọ̀n hmm. ọmọ tí ọ̀rọ̀ kọ́ ẹ̀jẹ̀ ẹ bá jẹ̀nu ní fún ẹ ní olóńgbò nǹkan ọ̀kan ń bọ̀ pẹ́ wọ́n tún gbẹ lọ wọ́n gbẹ lọ àwọn èèyàn máa gbẹ ìṣùgbà alẹ́ àti gbàngbàrà àà alẹ́ méje wọ́n rúlé ìgbà wọn bẹ́ẹ̀ bàlẹ́ lẹ́kẹ́jẹ́ ń bọ̀ pẹ́ lọ́pọ̀ wọ́n ẹ̀ dákun pẹ̀lú àìdòdédé tẹ́lẹ̀ iná àti ìmọ̀ àṣírí ṣèitán ẹni ò pé kí chief ọmọ kakùsì yìí ojú òun èrò tó bá déjọ́ kejì ọkà mọ́júmọ́ náà o ọlọ́run sì sọ mọ́júmọ́ àbí ọ̀sọ́ nígbò ní ẹgbẹ́sù wà kàmẹ́lé náà tó ti bẹ́ẹ̀ chief ọmọ wa wùgbẹ́ ah ọlọ́run bẹ́ntòótọ́ ṣùgbọ́n okú ayé ìlàwà kan lọ́wọ́ fún ta ìsìnjú tí wọ́n ti fi da ọpọlọ rẹ̀ rí ibẹ̀ ló kẹrin wọ́n máa lọ yóò máa flash ẹ̀mí ẹ̀ pé tí wọ́n láwọn àfẹ́ ilé tó ń tún ṣe wá sí ẹ̀ tó jẹ́ káì tó ń fẹ́ tó ẹ̀sìn ní bíléèdì ń fún in tí ó pẹ̀ mọ́ sọ́ọ̀ ni pé ẹ̀sìn lè ráwọ́ kan ó tó ti ta fún ọ báyìí tí wọ́n rówó ránṣọ ṣé òun mọ̀ ọ̀gbà àlùbáyìí tẹ́ná ọgbà tí wọ́n máa tàn yí ó bàtí jẹ́ ẹ̀ẹ́ránu ojú kan nù nígbà tí anabi Sulaiman tọ́pa kó dàtà àwọn àdìjànúdé wọn ni eŋti fi ń sagbára ohun rèé o ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ́n lọ síbi ọ̀rọ̀ yìí wípé àwọn ọ̀rọ̀ ń bá fọ́nká sọ́dọ̀ àwọn yahud ní ẹgbà ní àà àṣí àṣírí agbára rẹ̀ tí rèé àwọn ni wọ́n sì fẹ́ bà ló kọjẹ́ àwọn àlìjẹnu eléyìí náà ẹ̀kọ́ kan tún bẹ́ẹ̀ lọ́nà kan wọ́n gba ìwáyà ìwá wípé àwọn sàsàmì lọ sọ bá ń fa ṣùgbọ́n gbogbo ọ̀nà tó gbàgbà wà lẹ́ ànàbí ọ̀sọ́ ọ̀dọ́ ọgbọ́n ni àwọn kan ti lọ rí gbọ́ ọ̀dọ́ káàbùl ahbar kábùl àbárì rọ́jùlù yahudi yun yahudi ni ọwọ́ ajẹ́ bí àgbà fáwọn gbogbo tàwọ́rọ́ tó tẹ́ àtà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọ́jẹ́ ìpẹ̀ tọ́jẹ́ ìpìlẹ̀ ìnọ́mà ti mẹ́lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n kọ̀ gbàsílámù gbogbo tá sàn wọ́là yìí tábà kì í fi èkú kọ̀ gbàsílámù àsìkò mọ̀lọ́wà gbàsílámù kì í sọ̀hábíyù tọ́lá kan máa ń pè ní sọ̀hábíyù lá aslama la khilafati umar ṣùgbọ́n tí bá bá wọ̀nyàn sọ̀rọ̀ ńgbàtọ̀ bọ́ sàlámù yìí tán tí wọ́n bá wọ́n sọ̀rọ̀ báyìí àwọn èèyàn wá rí wípé ó ti fásitì àwọn bí àwọn àmọ̀kan bíbá gbogbo ti kí àdúgbò gbà wọlé nítorí pé òun parọ́ pẹ̀lú ti bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n wọ́n dá àyè ìṣèdédé ti bẹ́ẹ̀ bí Qur'an alọ́ aláìgbà bẹ́ẹ̀ wọ́n ṣe àmọ́ ṣẹlẹ̀ irun gan báyìí náà ni oṣù báwọn ní agbáwẹ̀ kí ní àwọn ẹ̀sìn báyìí so ọwọ́ jẹ́ káwọn gbogbo àwọn sọ̀hábà kí wọ́n láìkẹ́ àwọn israeliyat àwọn àtàn àtàwọn israeli nǹkan kan mara wọn ètò wọn fi kún ètò wọn yọ kó bẹ̀ tó sì nǹkan kan wọn bàbẹ wọn máa ń padà ń gba ọ̀pọ̀lọpọ̀ ìwàyàtì látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n gbà táwọn àfáàn jọ tí ànábì sọ àti tí ànábì ọ̀sọ sọ̀rọ̀ wàá tún lọ́wọ́ sàlámàlì wọ́n mẹ́yìn tọ́jẹ́ wípé káàbùlẹ̀ àbárẹ̀ ń sọ irú rẹ̀ gbogbo eléyìí ọ̀dọ̀ wọn ni a ti gba ìgbà wà wá àwọn apákan ní ti ẹ̀kọ́ tá a bá láfẹ́ tí wáyà wọ́n ní ìtumọ̀ ìlú pé wà dábà wò má tètè ṣayàbín alamuliki Suleiman ayé máa wọ́n ti ṣayàbín ẹ̀gbà wá arọ́ tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ táwọn àjẹnùgbà wà lórí ọlá tó náà fi Suleiman ó làwọn èèyàn yìí ń tẹ̀lé o wà má kàfàrọ̀ Suleiman anabi Suleiman kò é so ń dán o wàlàkín na ṣayàbínà kàfàrọ̀ àwọn èṣù àtàmà rẹ̀ àtàmógó rẹ̀ ń kẹfìrí o àwọn ní lu ayé pọ́npọ́ àwọn ní ń já sọ òun ní ń fa sọ ọ́ ya ọmọ yuallimuna an-nasa àwọn yìí ni a máa kọ́ àwọn èèyàn ní idán àwọn àbáti àwọn àtúbá yìí wọ́n ní àṣẹgbé tẹ̀kídìrú ayà gangan ni wípé wà wájú ti wà lẹ́yìn ìntọ́ wà lẹ́yìn ti wà wájú ìtumọ̀ ni wípé wàtábàrù máa tẹ̀tìlù ṣàyàbíìn wọ́n ń tẹ̀lé ẹ̀gbà wa abúlé àwọn àjẹnùgbà wa. yóò ayé mu na nẹ́ẹ̀sà sẹ́yìn láwọn àjẹnù jẹ́ pé àyẹ̀ ń kọ́ ọ̀yàn ní síhírì. bẹ́ẹ̀ sì ni Allah subhanahu wa ta'ala kò fún ànábì Sulaiman ní síhírì òfin ọmọ àmà sí ọlá àti ẹ̀fún bẹ́ẹ̀. ojú kanu yu'allimuna nasa sihr wa ma unzila ala al-malakayn bi babila haruta wa marut wa ma unzil apá kan afa ni máa ti bẹ́ẹ̀ yẹn náà fíyà ni. wa ma unzil ala al-malakayn méjì kan bẹ tá ń pè ní harut wa marut táwọn èèyàn lè àwọn méjèèjì gbà ní akódáwáyé ìpè ìtumọ̀ rẹ̀ ni wípé Allah subhanahu wa ta'ala kò sọ idẹ kalẹ̀ fún àwọn méjèèjì o ní ìlú tá ń pè ní Bábílà apákasọba apákan àwọn àfáà ní malakẹ́yì nìyẹn wípé kèé ṣe bífátì ìlàmù bíkẹ́sì ìlàmù ni. Wípé, malikaini yóò kú malaika méjì yóò wà túmọ̀ pé ọba méjì pé àsìtò pé wà tábàwò màtítẹ́lù ṣayatin ala mulki Sulaiman àwọn Yahudu yìí ntí ń lọ rè tẹ́ẹ̀lé ó ní ẹgbà wa arọ táwọn àjẹun gbọ́ wà tí ń sọ tí ń fọ́n káàkiri láàrin àwọn èèyàn tí ń sì hú bí ète tó fi bọ́ ọpọlọ àwọn èèyàn kẹ́kẹ́ àníbi Sulaiman wò ìdán lu ayé wọ́n náà kẹfọ́rọ̀ Sulaiman ẹ̀rọ sọ́kùnrin walakinna shayatina kafaru àwọn aljanni an kefiriw yuallimuna nasa sihiro ani an kọ́ àwọn èèyàn ní idán wa ma unzila alalimali kẹyini ọba méjèèjì dawud ọba ni ọmọ rẹ̀ suleman ọba ni àwọn ọba sọtala a sọ idán kalẹ̀ fáwọn ọba méjèèjì yòó mara kan nínú àwọn ẹ̀gbọ́n mi táwọn afọ àtúgbà wà wọ́n ní nǹkan ìgbọ̀ngàn annabi Suleiman kọfẹ́ rúrú rẹ̀ ni wọ́n ní lọ́nà òun náà fẹ́ gbà rúrú rẹ̀ wọ́n ní tó pilẹ̀ pilẹ̀ ọ̀rọ̀ yìí ni pé àwọn màláíkà wọ́n wọlé wọ́n wọrí ilẹ̀ wọ́n wá rí pé àwọn mọ̀nàbí ntí mutí mutí ètí páyàn páyàn ntí njali njali ntí nkpáwọn kpáwọn ntí kúbáyàn kúbáyàn sá wọn wò pé gbogbo ẹsẹ tẹ ẹsẹ ìgànnà sí bẹ́ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ẹni wàá sọ pé ya Rabbana ìrọlọ wọn bá wa ọmọ ànábì adama yìí wọn ò mà mọ o wọn mà ń rí ọ fi òun ìwọ tó kàǹkàbáyìí ni wọn wá ń sẹ nítorí wọ́n mọ̀ sí ni wọ́n ń ṣe wọ́n sọ̀rọ̀ ní ọ̀ ẹ̀dí wọn máa ṣe bí wọ́n ṣe ń ṣe wo èyí tí bá ti wọ́n foríjì nu wọn ìmọ̀ foríjì o wọ́n ní à ọkàn ń pé wọ́n máa foríjì wọ́n à ń jẹ́ bẹ́ẹ̀ yọ̀dà wọ́n ní lọ́sọ̀rọ̀ wa sọ fún wa wípé èyí tó jẹ́ wọ́n máa ṣe ń ń ṣe ni wípé mọ̀ọ́dá ṣáwà sára tiẹ̀ kí ẹ̀mí ọ máa fà má ntí ó kú bá ń bẹ lára tiwọn ń sì dására tẹ̀yìn ń tẹ́ fi ń jù ọ̀nà ọ̀ kò lè rí báwọn gbọ́ ọ̀dẹ́rù ara wa á dà jù ọ lọ. ẹgbẹ́ tí mo ń sọ mo ní ntí mo dára wọn ẹni kí ẹ̀mí wọn kọ́mọ nífẹ̀ẹ́ tí ó kó bàjú tí ó là lọ. bí ẹ ṣe ń pariwo ẹ̀bùlà èéjì nǹkan kan yìí sáwọn yóò ṣe sinamá ni. náà sẹ́ńbọ̀ sẹ́ńbọ̀ sáfà wí wọ́n lè lọ sọ pé àwọn ò lè lo rọ́bà tó gbé bíbà tó ń wọ̀ kan bíbà tó ń kàn wéṣì omi wọn ni. Ah, àfi tí ọba tí ọba ṣe gbóògì mọ́ lókun ìmí ìtì ẹ̀ ló ti sòrùka wọn ti fọwọ́ bẹ̀rẹ̀ láyé òkè báyìí kò sí wàhálà kò lè lóyún pàtó tán àfi tí ọba gbàgbé òkà lókun la hawla wa quwwata billah òun

sọ́jà ní bọ̀tì àwọn sọ́jà àjọ ni wọ́n máa mú gbó ń bọ̀ pé ara rẹ̀ ọ̀wà ya tó pọ̀ gan ìmọ̀ tí wọ́n mẹ́mẹ́ ni wípé wọ́n yìí ṣáájú ẹ̀dẹ́ sáfù wájú mọ́sálásí so gbogbo àwọn tí wọ́n máa ń jọ pàdé bí wọ́n ti mú tí wọ́n máa mú ìbára ti kúrò ṣe o wọn ò sáré ń bẹ wọn wá wálé nígbà tí wọ́n tún wá bọ̀ báyìí wọ́n sá gbé e jáde nǹkan kan ó ti ní stroke mara wọn wọ́n sá gbé jáde nkankan tún lára sí wọ́n wẹ̀ wọ́n sí nkankan wọ́n gbé lọ sí joint so wọ́n sá wé nkan fún nga pẹ́ tó mọ̀ kínní ọwọ́ adélé padà ó ní ah ara mi wá gbá yagiyagiyagi wàláyé ẹ bá ní bú ọ̀dà kan tó wọlé àmì sọ àyà ah, yàtọ̀ ah ah láti jẹ́ yó aṣọ tuntun ilé lọ kò sí mọ́sù díẹ̀ jẹ́ sígbà náà ti ikú ẹwọ tó sọ̀kalẹ̀ ìní ọmọ wa dún lórí ẹlòmí àti làkàyè rẹ̀ pé ah ó mi pé bí ṣe máa ṣe tó ń bá mú ń gbàgbé tó kù máa ṣe fì í kì í mara tán náà ni tó ń bá jáná tán bí irú ètí àbá sọ iná ah èèyàn sẹ́yìn láti ìjọ ẹ̀ ọ́ dẹ̀ sọ pé kí ni ẹ tó dá ìtúpadà sóńlá ẹlòmíì bá débi pé kò lè wọ tọ́lẹ́tì kí nǹkan jáde àfi kété ọ̀wá lọ́wọ́ rẹ̀ ìní ọ̀fà jáde ẹlòmíì bá débi pé kò lè jẹ ẹ̀mẹ́ta lójúmọ́ ikùn ti dí àfètò tó ti bẹ́ẹ̀ náà sáyé fi ń lẹ̀ ẹgbẹ́ tó ń pè é wọ́n pè lẹ́jà ẹgbẹ́ òfẹ́ lásùtì wọ́n tún pè wò sọ́kọ̀ sí ẹ̀fílẹ̀ jẹ̀má àbá ṣe ń wí ní táwọn wí tí ẹ bá ní sí báńkì kan lẹ̀ nísìn wọ́n sì di owó bẹ̀ ní five five million iye tó ọba lè gbé ni. ṣùgbọ́n báńkì rè wọ́n sì sílẹ̀ ń balẹ̀ wọbẹ̀ kọ́ wọbẹ̀ kókó bóde ṣùgbọ́n wọ́n ti fán ẹ̀bọ lásòrí owó ẹlòmíràn iye táwọn èèyàn gbà ṣe bí ẹni ẹlò tó one days tó wọn ayé tó wọn pọ̀ lọ owó yìí láàrin. ilé ọlọ́lọ́wọ́ àwọn èèyàn lọ sẹ́kù lè ti mọ̀ tẹ́lẹ̀ sáyé náà. wọ́n ṣe kí ni. bẹ́ẹ̀ ẹlẹ́mi ọ̀sọ̀ pé tó ń bá mọ́tò ń tán òun sì kọ́ ní kàbá máa fara ru kàbá wọ́n lọ́kùn sí tó lé sí o ẹ̀bùrẹ́ àwọn èdè òun mi òun jẹ̀mọ́ra tá a bá wá lè rí ilé ìnú ilé ayé àsí ẹ̀kọ́ ni fẹ́ni kọ̀ọ̀kan pé kọ́mọbi ti ń lọ ayé ń bá tiẹ̀ lọ tí ó wẹ̀yìn ni. asọ̀rọ̀ ti gbà ntí mo dá sí ẹ̀ ńlá èmi mo dá wọn kọjá wípé ntí ọba tiẹ̀ jẹ́ ni kọ́ máa wọ́n jù. èyí bẹ́ẹ̀ ìkábẹ̀ yín ọmọ ilé bọ́ọ̀lù ẹ̀sẹ̀ àárò mi tẹ́ ẹ pé mọ́ni yín fò lọ ìdá ike bí ọmọ apáyín wọ́n sì agbẹ́kùrú bèjì àtàmúlálé olókùn ìkan sọ pàwọ̀lẹ̀ àá ah! kọ́dà tí ìbá sí páwọn àfọwọ́n ìfẹ́ gbàgbọ́ òkú ní máa fi magi sámúlà tiẹ̀ ààrẹ sí ọbẹ̀ ilé olókùn èyí mọ̀pọ̀ máa dún yàtọ̀ òkú ní máa fi magi sí ẹnìkan ní sọ́wọ́n ìjọ kan ṣètọ́n jama'a wọn modernize ìmúkúmu ìmúkúmu ìpè no àwọn kan bẹ̀tí ẹ pé àwọn òníṣẹ́ méjì wọ́n ń ṣèrònú fún pé bóòlù àwọn ó sì máa ra yé lọ lórí ìbàjẹ́ pé ah ṣe chief ni wọ́n máa wá gbé pásù gbó lọ wọ́n ti wọ́n gẹ̀ẹ́tì chief tí wọ́n bá yẹ pé wọ́n ń da nǹkan sọ́wọ́ tí wọ́n ń fẹ́ nǹkan nǹkan ẹgbẹ́ àwọn ní wọ́n bá tó dá lé sẹ́kẹ̀lẹ̀ pé káwọn máa ṣe ń súùtì èèyàn wà náwó sí rúsúùtì wọn ni hábà kan rẹ̀ <laughs> twenty five thousand ni pé irú síìtì wà nílé yìí súùtì kọ́ o súùtì kọ́ o. wọ́n bá àwọn tí ẹ ń wò wípé lẹ́fù tí ẹ ti kú òníwọ̀ tó máa ń fin ní ẹ bá ṣe tí ẹ ń súìtì ní o ìgbìyànjú ni nítorí pé ntí wọ́n ntí ń bẹ̀rẹ̀ pàpọ̀ pé ee Eh, téèyàn bá wá lọ padà lọ gbọ́rọ̀ sáwọn àfa ìlẹ́nu téèyàn sí lòó tọ́ba ìtọ́ wá jásí pé kò sí ti ń jẹ́ kò sí àríkì àmọ́ àfi bá lò bí ah wasted o waste nígbà tí n bá tiẹ̀ lọ rà tọ́ba padà tiẹ̀ lọ ojú òótọ́ ni pé ìyá ń bẹ tí jama kila kula lásán ó mú yẹn ń kàláyé bí lẹ́kùn rin ẹ́ kọ́ wa dùn kan mi èrò ní kọ́kọ́ gbọ́n kankan mọ́ kéèyàn tó wá pé ẹni tí ò ṣe é fi wé nínú ìnira ìnìyà àtọ̀run. ọni asọ́ba ni à ọ̀dà kò burú tó ẹ pé bẹ́ẹ̀ lọ́ba rí ẹ̀yìn àméjì kalẹ̀ nù ni wọ́n wá lọ ayé òun ká sì padà firun tá a fi sáàmù nàbí adama sìn án la bóyá wọ́n lè làǹbẹ̀ wọ́n yẹn wá fa Harut àti Marut kalẹ̀ sẹ́yìn lẹ́fẹ́ máa lọ tẹ́ ẹ bá délé ayé ẹ̀ gbọ́dọ̀ sẹ́bọ̀ o wọ́n ti àmọ́ sí wá sínú fún yàn.

ilẹ̀ ilẹ̀ náà wà inú ìwà pé no wọ́n ń padà sí sánmà lálàálẹ̀ wọ́n wà lé ayé wọ́n wà adájọ́ fáwọn yẹn lórílẹ̀ pé kọ́mọ́ bá sí dájọ́ àbòsímá nǹkan kẹgbà o wọ́n wà lórí sisi títí tóbi ìfúwádé lóbi ìbá fáyín ọba ní ẹjọ́ kan ló mú wa o òun wá béèrè ìdájọ́ lọ́dọ̀ yẹn ni o kí ni kó òun ṣe nǹkan kan o ah, bí wàá ṣe ń rojọ́ kalẹ̀ obìnrin ni ẹ ń wò ìkejì ẹ̀ bá ní à ah, bó ṣe ń wo obìnrin yìí mo láìkẹ́ o tẹ̀ náà ni à ah, ọ̀ṣáájú mi sọ ni o inama ana astahi minki mò ń tijú kọ́ mọ́ wò pé àbí mẹ̀mánì ni o kí wàá ní ká ṣe báyìí múra nǹkan sọ pé a fẹ́ fẹ́ náà ní kankan apá nídìí obìnrin mo bá ní ànídìí ohun rí fẹ́ o àfi bá lè ṣẹ̀sìn tó ń ṣe wọ́n ní kílẹ̀sìn rẹ̀ ọba fa sọ́nàmù kan jáde òòsà òòsà tó ń ṣeré àwọn kápẹ́ ìrùn máa mú rẹ̀ wọ́n lọ pẹ́ bá obìnrin yóò tún wá tí ó tún múra gidi ọmọbìnrin yìí ṣe ó rí sọ́sọ́ mi ìta tó fi lè tó fi lè yọ̀ dára rẹ ni ah, ẹwà tó lè pààyàn pípààyàn bò a lè pààyàn wọ́n tún wà bá ń fa nígbà tó pẹ́ ọmọbìnrin wà ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ekosọ tẹ́ẹ̀sì ń tún wà nǹkan mìíràn sọ ṣe é lè mutí ọtí ẹsẹ̀ sí ni yóò sì dá ọba lọ gbọ́ tí wá ní ọba mutí nígbà mutí wọ́n súnmọ́ obìnrin yẹn wọ́n wọ́n nínú ẹ̀gbà wá mi ọmọ tí ó ní wọ́n pa tí wọ́n pa tẹ́lẹ̀ abọ́kọ rẹ̀ tó ní wọ́n bò ń pa oríṣiríwáyà ní sáà wà lóye oríṣiríwáyà ní wà lóye ní ọba gba ẹni ó sòwò fún àwọn àfi káwọn pa wọn pa ṣùgbọ́n ṣáájú ìgbà yẹn ń sọ fún ọ wípé ẹ̀mí méjèèjì o kí ni àwọn gbólóǹtẹ máa wí tẹ́ fi máa gùn sánmà lọ ẹ fóun wọn ti kọ́kọ́ sọ fún un gbólóǹ wọn ni àkà àwọn méjèèjì àwọn bẹ́lẹ̀ obìnrin fò lọ sánmà ìbínú tọ́dáwò lọ́lọ́run fi sọ di ìràwọ̀ lọ́dọ̀ àwọn tẹ́sọ pé kì í sí ìràwọ̀ tẹ́lẹ̀ ìbínú tọ́dáwò ọlọ́run fi stọ́pù ẹ̀ sí sánmà lójú kan àbọ̀ o nígbà yìí àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ń dìrẹ̀ bẹ́ẹ̀ wípé kí ni káà fẹ́ sí báyìí nígbà tí ọtí dá lójú wọn gbọ́dọ̀ tí wọ́n wì tí wọ́n máa gun sámà lọ ìyí apá wọn ti rọ kò sámà mà àmìlẹ́ká méjèèjì nínú ẹ̀bà wa mi wọ́n ní àárọ̀ ní asún àkalẹ̀ kò tí tí wọ́n ti ṣe gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ kí wọ́n ní káwọn ò sí báyìí ní ẹgbà wá mi wọn ni a bá kan wípé láàrin jimá méjì àdúrà tó bá ṣe ọlọ́mọ àgbà apá kan ní ẹ kan ní àti ìbá sílọ̀n sílọ̀n kan àwọn ti dára o kó bá àwọn ah, ah, ara ayé ni ọba àárọ̀ ọrọ tọ́jọ́ mímọ́ ni ọmọ bá ah, àwọn ti kú bá wọn sábà ni apá kan ní. ńlọ́fà apákan ní hàn àtìgbà tí nǹkan ẹ̀ ti ṣẹlẹ̀ ńlọ́fà sábàbí ayà tó lọ́sọ̀kà ìlú sọ́tù gọ́ọ̀fìn wípé a'udhu billahi minash shaitani rajim alladhina yahmiluna al-arsha wa man hawlahu yusabbihuna bihamdi rabbihim wa táwọn ọba tí ẹ fẹ́ máa tọrọ àforíjì fáwọn àgbà ní ádámà yìí lórí nǹkan tí wọ́n ń dá ògbìn ọlọ́run ọba fi nígbà táwa náà ti ní èèyàn nù wọn táwọn náà sì ti ṣe ohun tí wọ́n ń ṣe wàyẹ step fi rúlẹ̀ lè máa ń filẹ̀ àrùn náà bá ní wọ́n ọlọ́run ọba gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ bá ní foríjì hàn dákan bá ní foríjì hàn dákan. wọ́n ní nínú duawu tí ànàbí ṣe fún yìí tàbí ẹni rí fàkúyìrọ̀ bayna àdábì dúnìyà wà àdábì àkhírà wọ́n wá ní kò burú ẹmú kan nínú kí ẹjìyà ayé ṣùgbọ́n ìyá ẹ̀rọ ìlópin tí ìjọ tí ayé ọ̀bà ní jáyé mọ́ tàbí kí n foríjìn kí n bá yín sọ̀yà ayé di àlìkìyàmá wọn ni ẹni àkọ́kọ́ ní a bóyá ká mú ìyá ayé ìkejì bá sọ fún pé a mẹ́rẹ́dà àbá màmọ́dọ̀ mìíràn dúnìyà ilẹ̀ ọ̀kọ́lẹ́ àti ẹ̀mọ̀gbàdà yóò parẹ́ asámadúrógún tó lọ́wọ́ ń wọ́sẹ̀ yóò ràn Ibrahim yóò ràn eh, yóò eh, Muhammad yóò ràn báyìí yóò ah n tó sì kù lórí ọ̀rọ̀ ayé má ti gùn tèmi à bó ṣe ní ó gòtò ìnà àdáàbẹ̀lẹ̀ àkàrà àṣẹ́dù àbùkọ sọ́sẹ̀ fi wé kuburu àwọn mú yà àtàyè fàhùbísà bìbábìlì wọn wá mú wọ́n dé wọn mọ́ bábílà ó kọ́ wọn jẹ́ harut ọmọ harut wọ́n wá ní tùmọ̀ ayà wípé wà tábà wọn máa tẹ́tí fi ṣẹ̀yà pé dípò tí wọ́n yẹ máa ṣe ń tẹ́ mi ọlọ́wọ́ bára wọn àlébìdí wa bá wọn tí àdé wa bá wọn nàbàdú wọn lè dáhùn jọmọ́ra mùsùkìlà tí ọmọ nàbí adama kó ó ní ìgbàfàfùṣẹ́ ìtọ́ pẹ̀lọ́pọ̀lú èèyàn kọ́nà wọn sọ nǹkan kí èèyàn máa wá wò wípé òun gbẹ́jú tọ́nà ń sọ̀nà tí èsì ìsìnkú dára rẹ̀ jàmáà káwo àwùjọ látòkèdílẹ̀ nínú ìsàlẹ̀ ẹ̀mí gan nínú ìsàlẹ̀ ẹ̀mí kéèyàn gbé ọkùnrin ni mí o ta lọ tẹ́lọ́rùn lọ́kùnrin kẹ́ẹ̀nì kàtọ́jára àtàkàn kọ́ máa wo báyà ń tiẹ̀ agbáyà màmá rẹ̀ màmá ni wọ́n ń sọ fọ́ mẹ́ fún rẹ̀ pé kọ̀ọ̀kọ́ ebi kì í sáyà tiẹ̀ àǹtí ní sọ fún rẹ̀ pé kọ̀ọ̀kọ́ sebi kì í sáyà tiẹ̀ gbogbo ẹ̀ wá fọ́jú bọ̀. واتبع مطلب الشياطين عن وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر أن ينقوا يعني يدا وما أنزل على الملكين ببابل هاروت وماروت wọ́n ní àwọn màlàíkà méjèèjì àní wa ń kọ́ àwọn àṣírí kan sí kejì ṣùgbọ́n ìkọ̀ tí ń kọ́ wọn yìí tààlímù tàhàdírì wà náàyè ni àwọn tí ń rìnà tí ń bẹ̀rẹ̀ bí ń bẹ̀rẹ̀ ọmọ yìí tí ń lọ rí bá wọn bẹ̀ wípé ẹjọ́ tí ń bá ṣe nǹkan báyìí tí ń bá fẹ́ kí nǹkan bọ̀ wọ́n ṣẹlẹ̀ kí n pé ẹ̀dàkùn sí nǹkan kan bẹ̀ tí ń pé bí irú àwọn ní ìsìnká nígbà tí ń ṣiṣẹ́ àdìlẹ́ mọ́ gbàdára ti pẹ̀lú àdára fi máa ń gbà tí nǹkan kan ò ṣe pé tí ń bá sáyà báyìí ojú àtún nǹkan rẹ̀ ń bẹ ṣùgbọ́n èsòfò lọ́dọ̀ ọlọ́run ni má kọ́ ọ wọ́n ní tùmọ̀ rẹ̀ nìyẹn wọ́n sọ fún kálukú pé má kọ́ ọ èyí tó wá ní àárọ̀ pẹ̀rẹ̀ sí wàhálà mi yóò máa kọ́ hmm. ó fi ṣòfò ní ìrìn àgọ́ sí wàhálà ń bẹ ah. padà ojú ọ̀tún ọmọ tuntun tẹ́gbọ́n yẹn mú tẹ́mi rí òsì gbọ́dọ̀ tọ́wọ́ ẹlòmíì bọ̀ àfẹ́tọ́fẹ́ lọ sẹ́yìn. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tó ṣẹlẹ̀ sí ní Ìbàdàn náà lọ́wọ́ o dókítà ló ń tọ́nu ṣùgbọ́n dókítà èèyàn dáadáa ni alùsùnà ni jẹ̀bú bàbá kan bá pè níbi two thirty láàrin òru ah, ah, kílẹ̀ ẹ̀rú jẹ̀ ti kọ́kọ́ bá ẹ̀rú jẹ́ bí dókítà ah, kí ni pé mi sí ní táìmì àbí gẹ̀rẹ́ sọ́ọ́rì náà àwọn dókítà wọ́n lè sọ́ọ́rì láti náà ah alhamdulilayi ah ọlọ́run ló jẹ́ ẹgbẹ́ o torí tí mo fẹ́ sọ tí mo fẹ́ sọ fún ìkọ̀ kọ̀kọ̀ gbọ́dọ̀ dídájí ah, sí ò lè ah dókítọ̀ ẹ̀rù bà mí o kẹrìwá ẹ̀yin mìíràn tá nìsín mo bá lára mo rí pé ẹ̀ ń gun kẹ̀kẹ́ mo sì rí pé àpàdà sí ibú lálẹ́ yìí o ah, dókítọ̀ náà ní kì í sàgbàdà sí ibú ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí mátìmẹ̀tì páàkì ọkọ̀ mi ní hospital mo mọ́ sábà gbé ọ̀kadà sẹ́sìmọ̀ pé àlà náà yọ sá wà lóṣìṣì ọ̀kadà lẹ́ ọ̀kadà tí wọ́n máa ń gùn pọ̀ náà ní aláyẹ̀ ẹsẹ̀ o wọ́n máa ń gùn ọ̀kadà pọ̀kadà èyí <laughs> alákọ̀wé yẹn mẹ́yẹ o ní tí ń ṣẹlẹ̀ kọ́ yẹn o àpá àsìkò mọ́ orí kiri ní o àbọ̀dé ìsìn ìní ìdíkẹ́ ẹ̀sọ́jú orí yín fún mi ẹ wà lọ́wọ́ wá one thousand dé ní ọjọ́ orí yín one thousand ìlú bá jẹ́ fifty fifty thousand. ẹ kápẹ́ tí wọ́n fifty. fifty thousand. ẹ gbọ́ gẹ́gẹ́. wọ́n náà ní ẹ̀hẹ́ kí máa fi èsì pé sàárà ga alhamdulilayi sẹ́yìnpọ̀ náà bí iṣẹ́ mi kò jìnnà sáábó ní ilé mọ́nà tó àwọn ọmọ ngírì kápẹ́ bá náà nìgbèrè lọ́wọ́ afọ́ náà gẹ̀gẹ́ à náà ẹ̀ kọ́ wá ní o kéèké jẹ́ kó wà alùmọ́gírì bó ẹ̀sẹ̀ máa bá ti dẹ́ lórí ó ní kùnà àtọ́gbọ́n gbà pé lẹ́yìn náà dókítọ̀ nǹkan wàá fi parí iṣẹ́ ìgbìyàn tán pátápátá òun wá ní ahọ́n ọmọ tuntun wọn náà wá mìírí báyìí níjọ́ tí wọ́n sọ̀rọ̀ ń fèmí mo ní aztec fúlọ́lọ́hún forí jìn mí náà àtẹ̀yìn àti gbogbo wa o wípé ó lè jẹ́ pé sùúrù rẹ̀ ló ní ìdí àwọn ọmọ tuntun kọ́ wá fẹ́ sẹ́ẹ̀tì pé ta ló lè bóun rí kọ́ wá fi sẹ́ẹ̀tì ta ni o ìtọ́jẹ́ dókítọ̀ ara ń tàn wíri èèyàn ń ṣiṣẹ́ mọ́túárì wọ́n fi pláyà àpò mbọ́n ti ń sẹ́ kí ni pláyà bá mu ní mọ́túárì ẹ́ ní fi yẹ yẹ kù. لا حول ولا قوة إلا بالله. ولا kan ṣẹlẹ̀ nfẹsọsọ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ní stéètì tí ó jìnnà sí anáà ni brọ́dà yìí àwọn olè spray bullet lọ́wọ́ lórí ibà kọ́lọ̀jọ́ jáde kọ́ba ní gbàgbọ́ àfáì torí hàn dáadáa ni alùsùnà dẹ̀ni ọba àfáà ní ọrùn bí ọwà lọ yọ lẹ́pọ̀n àwọn èèyàn ọmọ n ti ń lọ bí ijọ́ márùn-ún jọ mélòó nígbà wọ́n sase tòtò pé àwọn fẹ́ wà lọ gbòkú kankan brọ́dá sí bàbá tí ń bẹ́ ń kí àbí tí wọ́n ti gbòkú jáde tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ̀ lè dúró ń bẹ́ẹ̀ ráìsì àti àti dòdò ní ń jẹ ṣe ìpá àwọn àgbàlagbà wọ́n ti àbá pẹ́ ń tọ́lẹ́tì kò ní gbóòórùn mọ̀ tí àbá pẹ́ ń bo wọ́n lọ́pọ̀ ló dì yìí tiẹ̀ ìmọ̀bọ̀lọpọ̀ ló dì yìí tiẹ̀ o ń bọ̀ sáyà bàbá ní kíní afẹ́ gbé wọ́n ṣáájú nǹkan kankan ah òsókù gbígbé báyìí nìsín ah, ah, wọ́n sá ń dáàmú dáàmú wọ́n bá tún padà sọ́dọ̀ ọ̀gá kan ìkẹ́sàjẹ́ mùsùlùmí ń lọ́nìyà ẹ fún bàbá ní nǹkankan wọ́n ah, ní wọn owó gbó òun ah, <laughs> ní ẹ gbókù lọ wọ́n tún padà bẹ́ẹ̀ ah, ṣe ẹ̀mí lè ṣe tẹ́lẹ̀ nǹkankan so ṣe ẹ̀lẹ́wẹ̀ fúnra yé o mo ní ta ní oṣù mẹ́rin náà tó ní charges gbé àwọn ọmọ ìgbà yìí wẹ̀ àti ẹ̀gbọ́ ọ̀run ṣùgbọ́n ń gbà téèyàn bá lè máa ṣe báyìí ṣé ni wọ́n ní wọ́n wá nídìí eyín òkú ni wọ́n ni wọ́n ní di èékánná òkú àbí ńlá padà síbi pé huruma huruma ọ̀wọ̀ tí ń bẹ fún ọ̀bí àdámà ebi mọ́ ẹ̀sìn láti rí wípé béèyàn ṣe lọ́wọ́ báyìí tọ́ba kúlẹ̀ lẹ́nu tún lọ́wọ́ àwọn kan bọ́ bẹ̀ wọ́n ní kọ́ lọ́wọ́ mọ́ kò sí tẹ́lifíṣẹ́ àwọn àmọ̀sọ́ ibù yìí àwọn aláì àmùsíbà yìí àwọn tí wọ́n dẹ́sáyé iná lè sùn àtàwọn ọmọ rẹ̀ ibi tí Allah subhanahu wa ta'ala tó ti ń de ayé ní bóòtù nígunnígun àwọn lórí wọn lọ túlẹ̀ padà gbogbo tó fi sun ayé pọ̀ mọ́ra wọn àwọn lórí gé àwọn bọ̀ wà máa yọ alìmáàni min ahadin wọ́n ní ìràwọ̀ ìsàn bẹ́ẹ̀ kọ́dà Abdullahi ibn Umar ìmọ̀ sábà gbérawọ̀ ìṣe pé tó bá ti yọ pé òun ló kó fìtínà bá ọ̀lẹ́ká méjì ṣùgbọ́n ìtàn àkọ́kọ́ ìtàn ẹ̀kejì àwọn àfáà wa jọ gbogbo ẹ̀ síra wọn wọ́n rí pé kò sí kankan tó wá báyìí dàrẹ́tì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ní kí ni a fi tú ayé àgbàna bọ́bá wọn subhanahu wa ta'ala láti lo méjì pẹ̀lú tí a sọ fánú tàn kí làwọ́ sọ sami'na wa ata'na agbó àgbà ń tó wọ̀ lóun torí pé gan náà níjọ́ tó náà ń bẹ láàrin wọn jọ náà tí ó sì mọ̀ pé tó ń wódì kan yìí bá a bá ti rí kan àlèfi gbọ́mì yìí bákan náà nǹkan kan ò sì kàǹkà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala débi kọ́mọ lè fàdánwó kan màlẹ́kà kú ọwọ́ aláwòrán èèyàn àdìbí mùsáfọ́ lójú naam wọ́n fi tí wọ́n fẹ́ fi kàn wọ́n fi kàn àbí wọ́n fi kàn wọ́n fi kàn. ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ wà máa yọ alìmọ́rin mi náà àdìní àtà yàkúlà yìí màá nánú fìtẹ̀ tó fara jẹ́kọ̀fọ̀rọ̀ ṣùgbọ́n kọ́ sẹ́ni tí wọ́n wà kọ́ ní kankan tí wọ́n fi sọ fún wípé hmm, má di o. kí wàá ní kókó ntí àwọn èèyàn ń kọ́ jù níbi idán máa yù fárẹ̀ kúnà bìhí bẹ́ẹ̀ náà mẹ́ni ntí wọn èdàrin lọ́kọláyà rò apá kan àfààní gbogbo ntí ń pè ní dán idán ọ̀làgbára kankan ju kọ́dá fúrúkọ àtúrúfúrọ̀ ọ̀lẹ́ lọ lọ́kọláyà àti àtijọ́ ń ṣe kí wọ́n má jọ sí máa bẹ́ntùká ibi ni àwọn àfáà àti wá jẹ́ àmì èdè ṣèitán tó gbogbo tọ́ba fẹ́ wọnú ilé kan tọ́ba fẹ́ wọnú ilé kan ìyàwó ó lè gbọ́dọ̀ ìyàwó wọlé yóò wá chẹ́ǹjì ìyàwó lójú ọkọ rẹ̀ lẹ́ntọ́ ẹ̀sẹ̀ fọnu tán tí nǹkan kò ṣe ọkọ sì máa rí pé eyín rẹ̀ rí ní rí ní rí báwọn torí pé ẹnu ti ẹ̀ kì í rí mọ́ ẹnu ṣẹ̀tánì àkọ́ ẹlẹ́tọ̀ nǹkan ò tẹ̀ ṣe kankan òórùn tọ́lẹ̀ ti ṣètọ́ owó àṣẹgbẹ̀ rẹ̀ ilé ẹ̀ fọ́nù ni irú kí á ń bá mi sọ yìí muskila ó dé. sọlọ́wọ́tò lọ sọlọ́mọ àlẹ́ ẹ̀lẹ́ àdídá náà ti ẹ̀ tán tó ń ti pẹ̀yìndà tó gbóúnjẹ ẹlẹ̀ èṣù sì wà tó bu ọmọ èsì tẹ̀kùn ọwọ́ tó sì kùrí náà ní ẹ̀ha tí ẹ̀ ṣe ó ti dàgbọ́ mọ́kànlá ààbò alẹ́ afáàsì láìkì àwẹ̀ monday and thursday ó tún wá jálẹ̀ sunday ó sì jẹ́ ọ̀sán náà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá kó ń fóúnjẹ ẹnu yọ́yà rẹ̀ ń fún ni ẹ̀dàkùn sùúrù pé kìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bóòlù sì fẹ́ kọ́kọ́ wá sára èèyàn bóòlù sí àmà àwọn àṣírí jẹ́ àfi sahih ìdáìmọ̀ muslim ní hadith jábìrì abdullah radiyallahu ta'ala anhu ọgbọ̀ọ́mà hamsa náà sọ pé ìnà ṣèǹtọ́ọ̀nì yàgbọ̀ wọn àmúṣẹ́wà lẹ́mà èsù tẹ́ ń wò yẹn orí omi ní máa tẹ̀tẹ̀ rè lé thumma yab'athu sàrọ̀yà tó a ti tẹ̀tẹ̀ rẹ̀ sórí omi tí wọ́n bá pèèyàn ní balógun tí wọ́n á yan ikọ̀ kọ̀ọ̀kan lọ sóko tó wọ̀ tẹ̀lé wọn sàrọ̀yà ni wọ́n máa gbé yáà bu àwọn ọmọ rẹ̀ níjọ níjọ ẹ̀yìn mẹ́wàá yìí ẹ lọ Ọ̀yọ́ state bó ti jẹ́ ten thousand náà ni ẹ̀yin ten thousand ẹ lọ sọ state ẹ̀yin kiri kan ìtẹ́tí wà lórí omi ẹ̀rẹ́ ẹ rí wípé ntí anabisam sọ fún wa yìí èèmọ̀ náà bẹ́ẹ̀ ẹ wo àwọn tí wọ́n bá jẹ́lẹ̀ mi ó kọ̀kọ̀ orí àwọn ọmọ nìbá sí pẹ̀lú mi mbẹ kó wọn máa wọlé kí wọn kankan kàkí àwọn kan tí máa múlé ẹsẹ̀ gbòmí sáà kí wọ́n kọ́ ké. àwọn ní ọkọ̀ o àwọn tí a máa mẹ́lẹ́sẹ̀ gbé omi èsù ẹ̀dá kan níbo ní ọ́fíìsì ẹ̀ orí gíní o ǹjẹ́ ń wà lọ́ọ́bẹ̀ wọ́n máa o àáfàá kan kọ́lọ̀njọ́ jáde kọ́ bá ń kó dúró tí wà kọjọ kọwa bá ní dúró ti ìmáàmù àkúrẹ́ kọjọ kọwa bá ní dúró ti ìmáàmù àkúrẹ́ ti dáadáa pọ̀ ọkùnrin kan ní pèrè láàfa ọba lónìí náà ń kàlí kan lọ gbogbo aburú àríyàn ni wọ́n wẹ̀ dànù nígbà ńlọ wẹ̀ fáwọn obìnrin lódò. ẹ̀dàkùn nú ẹ̀sìn wo náà anabi ni anila usọ́fún nisa tó mo sì jáde bí iye tó yìí wà lẹ́ ọlọ́run lè máa bóbìnrin lọ tí ìbá ti sẹ́dẹ́tọ̀ mi obìnrin olóbìn obìnrin kí ni o obìnrin olóbìn ẹgbẹ́ ìsìnkú fàtàkì obìnrin àgbẹ̀ náà tọ́ba bíi aṣáájú ìjọ bi amiru bí nkankan pé tóbi bá fẹ́ bèrè ìdájọ́ lọ́dọ̀ rẹ̀ kó lè bá a máa mọ̀ wọn yàtọ̀ síra wọn kọ́ bá gbé síra wọn ọlẹ́tọ̀ àti síjú fún un ní bàtà ní ti ṣẹlẹ̀ nígbà kan o. tẹ̀yìn náà wá tó ń sakọ̀kẹ́ ẹ sáà máa síjú fẹ́ lómi ẹ̀ lẹ́yìn ààbò lẹ́yìn ọkọ̀ àwọn lẹ́yìn amíru nìkan náà máa síjú fún un bá sì fẹ́ bèrè ìfatiwa ní torí jẹ́ fáwọn ẹ wọ́n kó díẹ̀ ní oní ẹ̀kọ́ ẹ̀dá kan ṣe bẹ́ẹ̀ sì là ń wá kí jésù fi ń ti ẹ̀sìn síwájú fún wa kọjọ ọ̀kọ́lọ́ mọ́jà sẹ́sìn ẹ̀dá kan sásìkò yìí kọ́ dájú kéyìí òfin sùn tó a ti sáré fi ọwọ́ àárọ̀ monday wáhùn ẹ̀ sunday wáhùn yàrá nǹkan kan gba jẹ́ n fi ọ̀lẹ́ sunday sùn èèyàn tó lè di pé mo fẹ́ lọ bọ́ nǹkan kan èèyàn náà ń gbọ́ káàkiri ń bọ̀ mí láti pé wọ́n fẹ́ fi tati ẹni. Eneka wọ́n pè pé kó a máa kọ́ fàmì kan níbi eléyìí ó ti wá sọ fún mi ń èkó aṣọ ti lọ mú bi ọ̀rọ̀ ṣéwù gangan ó ti mú ọ̀rọ̀ ó ti dọ́gbọ́n rìkọ́dù bẹ̀ ọba ní àwùsá ìbùdó ẹ̀fẹ́ ẹgbọ́n àwọn kan tẹ́lá àwọn ọgbà ọ̀rọ̀ àdáyà ìrọ̀yẹ́ ń nílọ wò nílọ torí wípé kàkà kiri wo ẹbẹ̀ ìwọ ná ọlọ́wọ́ yà jò ni wà láì mi ń ẹnìkan wá dáhùn wípé níjọ́ tí ń sọ àgbàgbọ́ ó lè máa máa fẹ̀ jẹ́ agbọ́ ni ẹnìkan kọ́lọ̀ jọjá rẹ̀ kọ́ má jẹ́ kí orí àpàrà sí búlẹ́lẹ́ tọ́jọ́ mọ̀ yà dáadáa ó ní wọ́n á pè ń kẹ́ wọ́n á kọ́ fàmílì ìròyìn náà sáfún yìí gan pé kámẹ́rà yìí gan kẹ́ ẹ̀ lẹ́mẹ́lẹ́ níbẹ̀ pé wà lẹ́yìn wọ́n ra ń tọ́ da àdúgbò ẹ̀ lọ fún yín yìí tó fún yín ní dọ́mọ̀ wọlé náà fún yín jọ́nà náà tẹ̀ ní ààrẹ èmi náà fẹ́ fi mú ẹ̀rí lọ́wọ́ ni ipe ìjọ ẹ̀ ló ti mọ̀ pé ha ọ̀ràn ti dé jẹ̀mọ́ra ṣé irú eléyìí tí ń sọ báyìí pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni wọ́n máa wá fọ̀rọ̀ wá lẹ́nu nípa èmi àtẹ̀yìn ní òní pé àní tá ìṣe tíá ìgbẹ̀gbẹ̀ rẹ̀ lẹ́ntù láti rí kẹ́ kú òlàyé fún náà ní bẹ̀lẹ́ ni ẹ ìtì ń dá wàhálà rẹ̀ o ìtì ń dá wàhálà rẹ̀ o àwọn sọ̀rọ̀ fún Al-Qur'an شفاء رحمة خير tonti bẹ́ẹ̀ kéèyàn wá fi Kùránì ilẹ̀ kó máa wá nǹkan méèkì sẹ́ pé àpẹẹrẹ nǹkan burúkú ni kọ́lọ̀ mẹ́jọ sẹ́ sí mi àtẹ̀yìn laqad anzalna ilaykum kitaban fihi dhikrukum àti sọ tí fún yín fihi dhikrukum àwọn àfáà ní dhikru bẹ́ẹ̀ ṣàròfò ni gbogbo ìtẹ̀ ń wá kí inú ẹ̀ lọ́wọ́ mo fẹ́ ní ìmánì ìgbàgbọ́ tí ò ní lúmọ́ ìpayà ṣèyítọ́nù ibẹ̀ lọ́wọ́ ọ̀sán wárí ṣèyítọ́nù tó bá ti nà yẹn lẹ́ tó bá ti tẹ́ ìtẹ́ ìtẹ́ tó ti rán àwọn ọmọ rẹ̀ fún ọ̀yẹ́ máa fọ̀sàrọ̀ ya yóò máa ra wọn káàkiri ní kọ̀ọ̀kan. فأعظم عنده منزلة فأقربهم أستغفر الله فأقربهم عنده منزلة أعظمهم عنده فتنة ẹn tí ṣètò wọn wà fàmàrà jù pé ìwọ ni o súnmọ́ mi jù wà á dọwọ́ ọ̀tún mi tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ ẹn tí fìtínà tó dá sọ́dún ọmọ nàbí àdábàbà pọ̀ jù oníṣẹ́ ìtọ́ ògbógbò fún un wọ́n sọ àwọn ọ̀dọ̀bá yẹjú ahaduhum ìmí ọba sádédé padà tó ọmọ bá ṣètò wípé wàláyé má tàrọ́tù má zìtù bí fúlàní àtà tàrọ́tù yẹkulu kádàbàkádà lágbàdá nígbà tí mo súnmọ́ ìfilẹ̀ tí mo fi wípé ọbẹ̀rẹ̀ kéèkù ni bí sẹ́ ń bú mọ́mọ́ ní búrọ̀dá ni kọ̀sẹ̀ tí ó bù tán ṣètò nìyí. sọ́sì díẹ̀ sá sẹ́yìn ní ìdílé sọ́ọ̀kan ní èdè ìbí ọ̀rẹ́ yóò ní ọ̀ ní ìfilẹ́gbẹ́jálẹ̀ ṣe yíya agbòtó yíwèé 20 million ó sì tún yí òdòkun kí ló ní ah láti 20 wọ́n àyè ti mílíọ̀n gùn pẹ̀lú odò kan so lè ráyè ìjọba àbúrò owó ti wọn náà tánà ni yẹjú ẹrùmí ní ọwà dénú wọn yóò ní ọba <laughs> ntẹ́mi dánwò ní ẹ̀bá sọ́tánà bọ́yá bá rí sẹ́ẹ̀tì arísí gbàgbó kó sí ẹ láàrin èmi mọ́ dáyọ̀ ní ọbẹ̀ lọ́dà wà ní ìsìn bíbá sí ọba tó bímọ láyé ọdún ìyàwó ẹ̀ ti gé lábẹ́ orí ẹ̀ sì fọ́ lórí kọ́lá wo ni rẹ̀ kúra wọn. ṣètò ni. àà bọ́sìn. ọ̀ka ìlà ìwọ ló sí dáadáa Jama, káwa má rẹ́rìn bẹ́ẹ̀ èèmọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló fà tí yòókù òfin wù tí yòókù òfin wù àṣé gbogbo ilé tíyàwó àtọkọ bá ti ń gbọ́ra wọn yé àṣé ilé rinu gbogbo ilé tíyàwó àtọkọ bá ti ń gbọ́ra wọn yé àṣé ẹ̀sìn ọmọ aráyé fìdí múlẹ̀ èèyàn lè jíwó tí ọ̀rọ̀ ọmọdé ti ń náà sí ìyàwó yóò sì jẹ́ ní ọlọ́run ọmọdé ọmọ sí dáadáa nìkan ṣùgbọ́n tó bá ti di pẹ́tọ̀ láàkù bá ṣẹlẹ̀ ó di di ìlú ọmọ lórí kí lóòrò ní ti ìlú tó a ti di máa lọ tiẹ̀ kémi náà máa lọ tèmi kó ń kálukú ó ti worú fìtínẹ́tì rú ẹ̀ ti dálẹ̀ ẹni tí ò tí ì rí tiẹ̀ ó fi pamá ni bọ́ ọmọ kéré bí lásìkò yìí tí gùn in tó lè mú èèyàn bọ̀ bẹ́ẹ̀ ò ní kọjá wípé in tí èèyàn fi fira wọn lẹ̀ in tí èèyàn gbọdọ̀ mọ́tò rí èèyàn fira wọn lẹ̀ tó ti ní bá ṣe pé ìbàlìkì àmájẹ ṣùgbọ́n wọ́n pé ọlágídí ìmọ̀ bínú ẹ̀kọ́ sì ń jẹ lásìkò ìmọ̀ pẹ́ẹ́délé ó dọ̀ ọ̀pọ̀ mú kíní kan nǹkan kan inú ẹ lé o ti ní jẹ fọmọ ìlà ló tún ṣe fún mi kíní kankan kẹ báwo ẹ gbé ọ̀pọ̀ nu wa bá ń tẹ pé wàláhi wàlá àfa ìlú jẹlẹrì mi èyí ti ń bẹ níta kásì ṣàtúnṣe sí nǹkan kan gbáwo àwọn ọ̀rọ̀ náà fẹ́ mọ́ kí aláàdé àwọn ìgbà tí òbí mọ́ ah, orí mi fún ló fi mú bá tó ṣe kí ni àwọn ọmọ ìgbà tó tó ní òbí mọ́ náà ó ti adọ́dún mélòó ẹ̀yìn ojú lọ bí ọdún kan àbọ̀sí méjì méjì ẹni tí ẹ̀kọ́ pọ̀ ní àfikà ṣé kò bí ma ní ìpìlẹ̀ ọ̀rọ̀ fọ́tò mi rí lára obìnrin o nígbàtí a ń bí àwọn ẹ̀ láàrin oṣù kan tó fi ń pèsè ìsìnkú ẹ̀yà rẹ̀ pé sẹ́yìn ah, ẹ̀yọ ni èyí ìyàwó sì yọ ó sì rí pé yẹn ẹ̀yọ. Ah, ń bò lọ yọyín ah, sórí yín sì sílẹ̀ ọkọ̀ sí bẹ́ẹ̀ ń sáwàdà nípa yóò àdàwọ̀ yá ń bá mi ṣe èyí tèmi ọ̀yọ́ yóò bí rìn kó tó fẹ́ sí wa ó ti àtúntì ẹ̀ àṣẹ méjì ló ti ẹ̀yọ ìkan mo gbẹ̀jẹ̀lẹ̀ bóun ni yóò sì máa bóun ni ó ṣe rí bẹ́ẹ̀ àwa là ń sọ ìtinú wa ń dùn òbèsèrè oní ẹ fi ń pèrún un lémi. mo fẹ́ yín yọ hàn. ah jẹ̀mẹ́rà ọ̀sán máa fúnlẹ̀ máa ẹ̀bọ́n bá ikú ìrànlọ́wọ́ létí ń dé sẹ́nu wákàlá lọ́rù bá ti ẹ̀ ti mò síbẹ̀ ìdàtọ́ lọ ń kẹta o tó tún gbọ́rọ̀ náà wọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ tó tún so nǹkan mẹ́lẹ́ ẹ́ ẹ bọ́dà fún ẹlẹ́ta ń gbé ẹ̀rà kún bọ́lẹ̀ nùbùtí fẹ́ àrùn asọ̀rọ̀ nílé mọ́jẹ́ mọ́lẹ̀ oṣù mẹ́jọ náà ṣe ètò tùgbà fẹ́ ha ń bẹ̀ ṣé mi náà bọ̀ ilé ayà ṣe àwọn jẹ̀máà núfọ̀ kéèyàn ọmọ ríra wọn láàrísá àgbàlagbà tí máa wù èsùn láàrin lọ́kọláya ẹ wá wo ìmọ̀ yìí o tí wàhálà ń wa lọ ẹ wo ninety àwọn tí wọ́n máa kọ̀ra wọn lẹ̀ ninety percent wọn wàláhì wàláhì tí wọ́n bá tún jọ ńlá ìjọ ríra wọn tí bá fi ń tó jọ̀kẹ́jọ́ méjì padà wọ́n tún máa ṣe sí náà orógùn àti àdánẹ́sì fi lera àwọn ọjọ́ kìnìún àná o èṣù ti lọ ó ti bá tó fẹ́ bàjẹ́ ọmọdé bẹ̀rẹ̀ ọlọ́run ṣe báyìí ti gbẹ́ ebe ẹ̀tì mẹ̀sí ọlọ́run ẹ̀fẹ́ ra yín láti tí ó jèrè ẹ̀tì mọ̀ bí mẹ́jọ ọdún márùn bó bá nílé ayé àwọn eléyìí dárò tó sì wàá fi àtẹ ìrẹ́ méjèèjì náà lórí lọ́wọ́ ọgbẹ̀yìn sí òṣòríire ìṣọ́rọ̀ òkú òṣòríire bá ẹ òfilẹ̀ tí ṣe nǹkan báyìí èso wa ríru èyí tó wáyé ìrùn sọ yẹ kọ́ pọ̀ wá lẹ́rìn ẹ̀dàkùn ansa sáàrùn kama jẹ́ àfi sunan ìdàbí Dawud ọkọ ìyàwó ṣùgbọ́n òjì orí kọ nítorí wípé gbogbo àwọn ẹlẹ́mì tí ààrẹ ń bẹ́ńbẹ́ ẹ̀dàkùn kí ló bí ìbá wá dà yàwó sáwọ́dá ọlọ́run sí ìnájú bí lójú ẹsẹ̀ ó lè máa gúnra wọn èèyàn lè máa rí tó lè súra wọn ṣùgbọ́n tí yẹn bá máa pọ̀ ń pọ̀ ní àdìkárò sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ó bẹ́ẹ̀ kù síbi pé ibi ìwà báyìí ni obìnrin kù sí èèyàn náà sì padà rántí ibi tó náà kù sí fóbìnrin wọn. ojú kanu ojú kejì àwọn àgbàlagbà ní amúkùn ọ̀nà wo la gbà fẹ́ra wa ọ̀nà wo ni kí o ní lọ́kọ̀ọ́láyà. obìnrin tí èèyàn jọ lọ wúṣẹ́ wọ́n jọ lọ wúṣẹ́ náà ni o pé sàn lè fẹ́ra wọn ṣé ẹ̀ ti kó pàǹpẹ́ báwọn inú ọba dùn tiẹ̀ ah, ṣé àbúrò rẹ ni àbíná àfẹ́sọ́nà àwọn náà ni sàn lè fẹ́ra wọn ọba tí wọ́n ní hmm, ẹ lè fẹ́ra yín ṣùgbọ́n. ṣé sì lè táyé lọ́rùn báyìí nítorí wípé ìtọ́jọpọ̀ yìí sìn nínú hundred tìràwọ̀ rẹ̀ fi mọ́ wọ́n ti kún kú táàtì wíwọ́ ìyàwó táàtì láti sọ yìí ohun èsì wọ́n bẹ́ o wa gbogbo ààrùn ọkọ̀ jẹ́lẹ̀ mi gírin nígbàtà wẹ̀ ní tiẹ̀ ní yẹ́lú lẹ̀mí rẹ̀ sí ọgbọ́n bẹ́ Allah in wá lọ́jù bábílà táwọn rẹ̀ apákà sọ wípé ìlọ́wà apákà ní ṣùgbọ́n tòótọ́ Ali ibn Abi Talib rọ́dọ̀tàn àbọ̀ wọ́n mú ìwé ẹ̀kọ́ wa ṣùgbọ́n kọ́ fẹsẹ̀ múlẹ̀ tiẹ̀ ṣùgbọ́n tí àná sàsàlám sọ kọ́ padà fẹsẹ̀ múlẹ̀ àwọn àyè kan bẹ lórílẹ̀ tọ́jẹ́ wípé ọlọ́run ti bínú bẹ́ẹ̀ ọ́sà wọn sọ fún wa wípé láàjẹ́ dìkúlù àlàáwùlà àlìmọ́ àgbàbí ẹ gbọ́dọ̀ máa kọjá tàbí kẹ́ ẹ máa wọnú ìlú tó lọ́n bá ti bínú sírí ilà àǹtẹ̀kùnú bàkín in tó lè mú kọjá mẹ́rin nítorí àbákí máa pé ẹni máa ń sunkún kọjá ń bẹ́ àbọ̀ bí táwọn ti rí odidi èèyàn jẹ́ ń ẹ sì wo kéèyàn ọgbọ́n sàmìyẹ́ o sọ̀rọ̀wátò lọ́wọ́ sọ̀rọ̀mà rí jọmọ́ àti àbárúdé yàtọ̀ dáfàtà nísìn kí lọ́pọ̀lọpọ̀ ó fi pàdé ọ̀rọ̀ ẹ̀rin fàìlájẹ̀ kúrò bà kí tẹ́ ẹ bá ti mà wípé ẹ lè sunkú kọjá bẹ́ ẹ má gbàgbé mọ́wọ́ bẹ́ o torí kẹ́ni kẹfì máa sọ̀rọ̀ wọn kọ́mọ̀ bá jẹ́ pé wọn tọ́lọ̀ sí wọn yóò sí ẹ̀yìn náà àṣẹ ààyè ti dà yé abàmì ìyẹn wá lọ padà fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ìsinsin àlì náà ẹni ibi bá fẹ́ kọjá bá wọn tí òun bá tóbi bẹ̀rẹ̀ kò lè kírun bẹ́ẹ̀ yóò kọjá bẹ kìí sí tíyàn tí máa ń àwọn èèyàn sí ìlú gbogbo àwọn àyè náà nítorí wípé àwọn ànábì ọlọ́run ẹ̀sùn sàṣàlám kọ́ntínẹ̀tì wo ni gbogbo wọn lò Asia sára ní àgbẹ̀mẹ̀ tó wọ́n láti Áfíríkà kò sí ṣùgbọ́n sára bí ọlọ́ndà Áfíríkà rí ẹ́ ẹ́ Ethiopia àbí òun lọ́wọ́ sí Ethiopia Egypt àwọn àfáàwì àwọn àṣẹkúbọ̀ wà láì nàbà mẹ́ náà ní ìsìn ayẹyẹ àtúntà níjọba ìjọba yìí nílá ìtàlá tàbá àtúntà àwọn màsáìlú ọwọ́ àtẹ̀lẹ̀ wípé téèyàn bá jẹ́ òpìdàn kí ni ìdájọ́ rẹ̀ bákan náà ẹni tí wọ́n bá gbá wọn kó fi dán pààyàn sọ́rẹ́sẹ̀ fi wálẹ̀ ní ṣẹ̀ríà kọ̀tù ṣé wọ́n lè gbé ọ̀rọ̀ òògùn wá sí ṣẹ̀ríà kágbàgbọ́ tòpin tá àbúrú nìyí nàám kí sì ní lẹ́yìn bí ọwọ́ lẹ́gbẹ̀rẹ̀ rahman gbogbo ilé àmọ́sọ́ inṣàlá rahman agba gba ìbéèrè bí ẹyọ kan sí méjì kó tó dúdú pé a kì í magana. naam bóòlù èsùn ṣe máa ń pèyàn nú ẹgbẹ́ séèyàn lè wà àwọn tí ó ní máa pò wọn bẹ ẹ̀yìn gbogbo àwọn nùkọ́ọ̀tù yẹn ṣé n ti ń jàjẹ́ ń bẹ́ ń tòótọ́ naam ẹ̀hẹ́n bóòlù ni ṣèyítọ́n pẹ̀lú àwọn ọ̀nà wọn débẹ̀ ṣe yẹn. naam ìntà ń bá lọ gẹ́gẹ́ nù ṣùgbọ́n àti ìtù ayé gẹ́gẹ́ kárípa àtú ayé náà inshallah rahman tí àwọn mùsùlùmí bá tún ní ká tó padà bẹ́ẹ̀ á padà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wò pé nǹkan ìsùn pọ̀ náà wájú tá a ti mẹ́nubà naam ẹ́ eh? Ayọ̀. Question ni pé nígbà náà ń ṣe lecture lọ, ẹ ń ṣàlàyé nípa àwọn nǹkan tó jásí pé nípa ìfaradà láàrin lọ́kọláya. Bí ó ṣe jásí pé àwọn nǹkan tí ò tó nǹkan gbọdọ̀ dálé wọn, àyàfi àwọn nǹkan tó bá ní bá ṣe pẹ̀lú ẹ̀. Alikiyama barakallahu fik. Ṣùgbọ́n mo wá fẹ́ béèrè pé ìyàwó tó yẹ pé kó tó ikú fẹ́ ọkọ rẹ̀, ó rí ní olùbẹ̀rù Ọlọ́run. Ó rí ọkọ yẹn lólùbẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n gbà tó wọlé tán oríṣiríṣi àwọn kan ṣẹlẹ̀ hmm. ṣùgbọ́n kò ìyàwó yẹn láǹfààní àti máa ṣẹ̀sìn rẹ̀ nínú ilé yẹn ṣùgbọ́n àwọn kankan ó ń wọlé tó já sí pé wọ́n ń pa ẹ̀sìn lára fún un kí ni kí irú ìyàwó bẹ́ẹ̀ yẹn ń ṣe ìrẹ́ra ọ̀bẹ́ yìí ọ̀rọ̀ ìmọ̀mọ̀ àkúrẹ́ ẹ̀kan ní àná tí ìsọdílẹ̀ ah àwọn oníyẹ́ pèpè sẹ́ lórí ìdí náà nù mo pa àti gbọ́ yíga náà lójú ma sọ ẹ àwọn oníyẹ́ pèpè sẹ́ lórí ọkùnrin tí ń lọ wu àwọn èèyàn ní odò yẹn kọ́rọ̀ ní ọjà rẹ̀ kọ́ méjì kọ́rọ̀ wọn dàrú kọ́ bá ní ìsàlékún dáadáa fún wa ìbéèrè tí bàbá dáadáa ìbéèrè pé tí obìnrin tó bá fi ọkùnrin lẹ́lẹ́sìn tó wá padà délé tán tó rí pé kò lòun fó ni ṣùgbọ́n ààyè àti máa ṣẹ̀ṣẹ̀ ń gbà níbẹ̀ wọn ò dààmú lórí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n tí ọmọ abẹ̀sìn jẹ́ máa lọ oní ń gbé tì ń jojúmọ́ kí ni kírú omi bẹ́ẹ̀ ò sí. Hmm. àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala gbani wípé a'udhu billahi minash shaitanir rajim iyyaka na'budu wa iyyaka nasta'in. ìdí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ lọ sọ̀tara pẹ̀lú gbogbo tí yàn bá fẹ́ tí yàn fẹ́ kọ́nà ọba yàn change ẹ̀ àwọn mùsùlùmí alẹ́ níbi ìmàdúrà sí masalan a wà níbi ìkan tí etí ìjú bíi jọ márùn-ún sí jọ mẹ́fà sísìn lọ àwa ní kí màmá kan ó ṣàdúrà fún ẹnìkan tó ṣe nǹkan kan màmá wa ní ah, ẹ ẹ ọlọ́run ló ṣàánú ẹ ẹ tó ṣe kẹntẹ náà ṣe ó sọ sá ó bá ní ṣàánú ẹ ṣé ẹ̀gbọ́n náà sọ ẹbí màmá ṣe ń sọ̀rọ̀ náà nù ẹnìkan wá pè mí pé òṣàṣùn rèé o mo ní kí ló dé ó ní wà láìjọ tí ẹ bẹ̀rẹ̀ ìyá lọ ládùúgbò wọn náà fẹ́ẹ́ lè jẹ́ àwọn sára sí ó ní sí ìmọ̀ bí mọ́ṣáṣí wà lọ́wọ́ kan náà mú nìyẹn ó di àti pàrọ̀ ìjà gbà á sàkó ní wà ó ẹni fẹ́ gbọ́ lọ yìí kiri kẹ́ni wọ́n tẹ́ gbogbo àwọn èèyàn jọ náà ládùúgbò ó ní ẹwà òǹkà wọ́n yọ̀ ṣàdúrà yóò sì lè e. àwọn tá à ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àgbò bẹ́tẹ̀ bọ́ ọ̀rọ̀ ń bọ̀ ń bìyàn náà dùáwù ẹni àkọ́kọ́ dáadáa tí èèyàn lè fi alájà ọ̀pọ̀lọpọ̀ ṣòro nítorí wípé agbàgbọ́ désàlẹ̀ ọkàn wa pé Allah subhanahu wa ta'ala kọ̀ dáńdágbára rẹ̀ ọ̀ka naam ìlàjù àkọ́kọ́ dùáwù ni ṣùgbọ́n bó o lè yóò sì ṣe dùáwù ọ̀hún ẹni lè sọ pé kọ́lọ̀ tí ń ṣàdúrà wọn àwa ọ̀rọ̀ ni agolo míìkì ló ń fi bu èrè wọ́n sì lóun ọ̀gbọ́dọ̀ lajú bù ànábì lọ sọ́wọ́n fọ́ àtọ́ àwọn mọ̀tòmọ́nù tí ń fi ń sàdúrà náà kìí sí ń tọ́wọ̀n ọba yọnu sí o lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àánú Allah subhanahu wa ta'ala bí a ṣe ròyìn obìnrin èmi ní ìgbàgbọ́ pé àwọn sàṣọ yìí pé òun ò ní máa bàwọn ẹni òun nú jẹ́ tó bá rí bẹ́ẹ̀ tó tọ́ ọ̀sọ̀sọ̀rọ̀ gbàdúrà rẹ̀ bákan náà ìdí rẹ̀ bẹ́sọ̀ tó aṣọ àtàlá ó tún wá lẹ́kọ̀ọ́ ọ̀sọ̀tọ̀ dákan ah, wọ́n láàjọ kan sọ̀rọ̀ wípé wàláhì wàlá èyí fẹ́ ní nítorí ayé mo sì gbà bó lè gbá mi torí pé wọ́n mo torí ẹ̀fẹ́ in tí mo sì rí ọ̀tẹ̀ lọ́rùn ìwọ ló sì yí nǹkan padà láti bí tí ò dá síbi tó dá torí pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ìfidáhùn sí èèyàn bẹ̀rẹ̀ sọ̀tara kọ́dà kan kọ́ mọ̀jì kéèyàn náà ṣiṣẹ́ because mélòó mélòó ẹni tí ọjà pé bí iṣẹ́ ìṣẹ̀lẹ̀ náà ló náà ń gé oúntọ̀ náà jẹ ṣùgbọ́n ẹni ọlọ́run náà ni o bí ìjọ́ mi ń bẹ bá ń tó ní òkú ẹtì ẹtì máa ṣe jù gan ẹyìn sì fi ibi pa wọn lónìí torí ká mú sọ́wọ́ èèyàn méjì ò lè pa nǹkan pọ̀ kí wọ́n rojọ́ kalẹ̀ kẹ́nìkan ó sì jàre hundred hundred kẹ́nìkan kejì náà jẹ̀bi hundred hundred kò ọlọ́run sáyé a kò sáyé bẹ́ẹ̀ èèyàn náà máa pa ibi tí ìwà ìsìn jẹ́mi náà ti máa ṣìwà wù. mo gbà pé bitẹ́mi náà tí ìdùn tán ni tó mú mi dúró wá gbàdúrà mi lódìdí nítorí wípé nù ń tó kórìíra pípọ̀ òní kọ́kọ́ àtìyàwó máa yára wọn ìsìfẹ́kọ̀rọ̀ owó rí báwọn sùúrù àti ìgbọ́kàlẹ̀ ọmọ ní lọlé ké ọ̀rọ̀ rẹ̀ náà ládé wọn máa kà kí ní kan ṣe báyìí nǹkan báyìí ládé wọn máa ṣe èmi náà fúnra mi kọ́dà bó tún ṣe lè tó yìí náà mo sì mo tún dàbí rẹ̀ pọ̀ mo sì kí náà báyìí mo sì kankan báyìí bí èèyàn báyìí lè máa dúró bẹ́ẹ̀ fún báyìí wà láyé ọgbọ̀ aman yujibul muttarra idha da'a tá a lẹ́nu tí máa jẹ́ pé ẹni tọ́nà ti pin mi pátá tí ò wá sí nǹkan mímà lẹ́nu ẹ̀jọ́ alọ́sọ̀tà lọ sórí bẹ́ẹ̀ tó tọ́ oyin náà ni téèyàn bá lè wà lóru hàánù yẹn asọ̀sára yóò gbọ́ àti gbogbo ilé tó rí bá náà àti ibi tẹ́rù ti ń bẹ̀rù kọ̀ọ̀kan wa náà wọ́n sàfi wá lọ́kàn balẹ̀ nítorí kíni torí wípé gbogbo ẹni tó bá dẹ́lábọ̀ làákàyè ni ọmọ gbọ́ pélé kan dàrú tínú rí ọmọ wa dùn tàbí ẹni tí ń tí ń sọ òye tí ó sì gbọ́n ni ó gbọ́ pélé mùsùlùmí kan mì ò ní ọwà tẹ wájú tí ó sọ di wáàsì tí ò sí ìkó mẹ ẹ pọ̀sọ̀tún gbọ́ngọ́sẹ̀lẹ̀ ní àwọn àbúrọ́fíà tàbí kí èèyàn gbégbá wá àsìgbà lórí eléyàn alọ́sọ̀tà bá kò jẹ́ alójú tí o jẹ́ alójú tí o méjì kọ́ ọ̀rọ̀ dàrú o méjì àwa iyì lọ síbi ẹ̀tẹ́ ẹ wọ́n jẹ́ kó oṣù rẹ̀ jẹ́ mọ̀ pé ìwọ ìwé ìlú lájọsí pẹ̀lú rẹ̀ jẹ́ àwa lè dùn déédéé la hawla wala quwwata illa billah هذا صلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم